إلى ثمره إذا إن في إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún anábíwa muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó máa bá gbogbo àgbé títí láíláí nítẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé lánàá ibẹ̀ náà láti máa tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run bá ń sọ fún wa nínú al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. فالق الإصباح وجعل الليل سكنا وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم أبرة تتمى القرآن pẹ̀lú wíwáṣọ lọ́dọ̀ ọlọ́run kúrò lọ́dọ̀ ṣaitan ẹni ìgbé ẹni ẹ̀kọ́ بسم الله الرحمن الرحيم pẹ̀lú ọlọ́run ọba ọba tí ó kẹ́ gbogbo aláyé ọba tó ṣe ẹni tó bá nìkan ni yóò kẹ́ tó bá dìjọ gbòdì alkiyama abẹ́lọ ń kóka ẹnì kọ̀ọ̀kan kúnnú ẹni tí ó kẹ́ ọba ní òun ọlọ́run òun òun jẹ́ kí àárọ̀ ó jáde òun lọ́ba tó ń la òru tó ń wá fa àárọ̀ jáde látara òru kílẹ̀ ó mọ́ agbọ́rọ̀ ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ọba ló ṣe bẹ́ẹ̀. ọlọ́wọ́n ọba yìí ó fi òkùnkùn ó fi wé òkú ó fi àárọ̀ ó fi wé ó fi mọ́lẹ̀ wé alààyè ọlọ́run ọba tó dá wa ọlọ́run ló ń jẹ́ kí ìmọ́lẹ̀ àárọ̀ kó làdò látara òkùnkùn òru a àárọ̀ jáde látara òru وجعل الليل سكنا وجعل الليل سكنا àwọn ọlọ́run ọba la sì ṣe òru ní tí ó mọ̀ dákẹ́ rọ́rọ́ àṣẹ lásìkò tára gbogbo wa yóò balẹ̀ àṣẹ lásìkò tára kó wa àwọ̀ ó sílẹ̀ ní fẹ́ ariwo kankan táà ní fẹ́ nǹkan kan tí ó mọ̀ dí wa lọ́wọ́ àti sùn. waja'ala al-layla sakana wash ọlọ́run ọba ó ṣe ọ̀sán ó ṣe méjèèjì ni tá a fi máa ṣe òǹdíwọ̀n tá a fi máa mọ ọjọ́ tá a fi máa mọ àwọn oṣù tá a fi máa mọ ọdún ọlọ́run bá ṣe òrùn àtòṣùpá bẹ́ẹ̀. dhalika taqdirul azizil alim. ètò bí gbogbo ẹ ṣe ń lọ nírọ̀wọ́rọsẹ̀ tí kankan ò takora wọn bó ṣe rí ẹ taqdirul azizil alim ìpè bùbù èyí tó bù áyà ni tó tayọ ntọ́mọnìyàn lè fọpọlọ gbé tẹkidiru ta alaziz ọba alágbára jùlọ alalim ọba tí gbogbo ìṣe àti iṣẹ́ rẹ̀ tó kún fún ìmọ̀ ó náà lọ́lọ́run gbogbo tí ń ṣe pátá ìmọ̀ ló fi ń ṣe kì í ṣe ta ìmọ̀ kan. wa huwa alladhi ja'ala lakum لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون ọlọ́run ọba ó tún tẹ̀síwájú fún wa nípa àwọn agbára ọlọ́run àtàwọn ìdẹ̀ra èyí tó ṣe lé wa lérí ọlọ́run ọba ni wọ́n wá lẹ́rí ja'ala lakumun nujuma litahtadu biha fi dhulmatil barri aláàní òun ni wọ́lẹ́dí jàálà lakumu nùjúm jàálà níbẹ̀ yẹn bí máa na khalaqọ̀ ọlọ́wọ́n ọba olọba tó dá àwọn ìràwọ̀ èyí tó ń bẹ ní sánmà ọlọ́wọ́n ọba lọba tó dá fún yín nínú ìdí tọ́lọ́wọ́n ọba fi dáràwọ̀ lè táhàdádùn òbí ha kẹ́ẹ̀bà lè máa fi ìràwọ̀ kẹfì lè máa mọ̀nà kíràwọ̀ kó lè máa jẹ́ atọ́kùn yín fi dhulmatil barri wal bahr nígbàtẹ́ bá ń bẹ nínú òkùnkùn lórí ilẹ̀ ìràwọ̀ tí gbogbo òru bá sú tẹ́ bá mọ̀nà mọ́ bẹ́ẹ̀ bá wá gbójú sókè tẹ́ bá rí ìràwọ̀ ẹ wàá fi ìràwọ̀ yẹn ẹ fi mọ̀nà pé lánàá ta ìràwọ̀ tá a rí ní ọ̀nà ibi tá a gbà nìyí pẹ̀lú ìràwọ̀ yìí ẹja gba bíi náà ó súnmọ́ kájá síbi tá à ń lọ eléyìí ó lè mọ iye wa dáadáa lásìkò tá a wà yìí ṣùgbọ́n lásìkò ìgbà tí kò sí ná tó yẹ pé tóru bá ti ru gbogbo ẹ̀ dúdú náà nìyẹn ní táwọn èèyàn fi máa ń mọ̀nà nígbà náà òun nìràwọ̀ tán bá ti gbójú sókè tán bá ti wo ìràwọ̀ wọn ò rí wípé ọ̀nà ibi tá a ti ríràwọ̀ yìí náà la ti rí lánàá nígbà tá a ń bọ̀ tá a bá tún gbọ̀ náà bí oṣù mọ́kájá ibi tá a ti wá ìyẹn àwọn tí wọ́n ń gbé ilẹ̀ oko desert wọn a máa fi ìràwọ̀ wọn a fi máa mọ̀nà ìyẹn nìkan kọ́ bẹ́ẹ̀ bá tún bẹ lórí ọkọ̀ ojú omi tẹ́ ń lọ nínú alágbálúgbú omi tí òkun wá bo gbogbo ẹ̀ tẹ́ rí náà ntẹ́ tó máa fi mọ̀nà ibi tẹ́ lè mọ ibi tẹ́ tu ọkọ̀ ojú omi yín sí ìràwọ̀ ni ẹ fi mọ̀ torí pé orí omi kò sí pé ńgbà tá ń lọ igi kan tá a rí nì kò sí yẹn ńgbà tá ń bọ̀ ibi òkúta tá a gbà kọjá nì kò sí lórí omi gbogbo ẹ̀ bákan ló ṣe rí èyí ó dùn ún sọnù lérí omi bẹ́ẹ̀ náà ni ilẹ̀ òkú desert ṣùgbọ́n tí kì í jẹ́ káwọn lárúbáwá kí wọ́n sọnù. So ní desert in tí kìí jẹ́ wọ́n sọnù lérí omi oná nìràwọ̀ tán bá ti gbójú sókè wọ́n wo ìràwọ̀ yẹn wípé ìgbà tá ń kọjá lóṣù tó kọjá ìràwọ̀ yìí á rí ọ̀nà bí ìràwọ̀ yìí lágbà. ìdí nìyẹn tọ́lọ́wọ́ bá fi ní ẹlọ ọmọ rírì oore tọ́lọ́wọ́ bá ṣe fún yín nínú àwọn ìdẹ̀rọ ọlọ́wọ́ ọba lẹ́yìn lérí ó náà ni pé wọ́n wá lẹ́dí jàálẹ́lákùnmọ́ nojú ma fàtàdù bí á wọ́n wá lẹ́dí jàálẹ́lákùnmọ́ nojú ma lè tàbtàdù bí á tàbtàdù bí á bí ọlọ́run ní àwa lọ́hun òun lòun dá àwọn ìràwọ̀ fún yín láàmù láàmú ta'lil nínú ìdí tọ́lọ́wọ́ bá torí rẹ̀ dá ìràwọ̀ ó náà ni lítàtàdé obìnrin tọ́lọ́wọ́ lọ dákẹ́ ń bì àwọn kan ń lo lítàtàdé obìnrin yóò wá dúró ń bẹ̀ wọ́n ní ọlọ́run ọba náà sọ wípé tọ́rọ̀ bá dojúrú kéèyàn lọ wòràwọ̀ kán lọ wòràwọ̀ rẹ̀ torí pé lìtàtà dúbì á látara wíwò ràwọ̀ ló fi mọ̀nà àwọn mi àtú bẹ́ẹ̀ ṣùgbọ́n làwọn ọba kì í ṣe ìlọ yẹra wọn wò lọ́lọ́run lérò ọlọ́run ọba fi sọ pé lítà tàdú bí fi ìzolúmọ́ ti lè bá rẹ̀ wà lùbáhàr. lítà tàdú bí àfi tá a ní kẹ́ wò yí ìràwọ̀ tẹ́ fi máa mọ̀nà ni nínú òkun kì í ṣe èyí tán fi ń wo kádàrá ẹ̀ lọ wòrà wọ́ ẹ̀ ìyẹn kọ́ ọlọ́run ọba ń sọ ọlọ́run ọba ó fi àwọn ìràwọ̀ tí ń bẹ ní sámà ó fi wọ́n ṣe ìtọ́sọ́nà fún wa tá a bá ń bẹ lórí ilẹ̀ òkó desert torí pé n tó lè jẹ́ ká lè mọ̀nà ò sí kò sí pé igi kan ni mo rí gbà tí mo ń kọjá lánàá òkúta tí mo rí ní ilé kan tó ga báyìí ni mo gbà kọjá ìyẹn ò ní desert gbogbo ẹ̀ yóò kàn rí bákan ni bóòlù yẹn ṣe á fẹ́ mọ̀nà tí kì í bá ṣe ìràwọ̀ tó bá ti wò ìràwọ̀ yẹn ìràwọ̀ yẹn ló wò pé ibi tá a gbà kọjá lánàá àríràwọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá sì tún ń bẹ lórí omi òkun omi náà ó náà dọ́gba ó dàbí ilẹ̀ òkú níbi desert kò sí nǹkan kan lérí ẹ̀ tẹ́ fi lè mọ̀nà ìràwọ̀ yìí náà

kọ́lọ́wọ́n bá kó bá wa kẹ́ wọn ìgbà tí wọ́n ń tú àyà yìí wọ́n mú ọ̀rọ̀ kan wá nínú ọ̀rọ̀ àwọn salaf wọ́n ní qala ba'du salaf apá kan nínú àwọn àfáàrí tó ṣáájú wọ́n sọ wípé man i'taqada fi hadhihi an-nujum ghayra thalathin faqad akhta'a ẹnikẹ́ni tó bá lọ ní àdìsọ́kàn nǹkan tó yàtọ̀ sí nǹkan mẹ́ta tá a fẹ́ sọ yìí nípa ìràwọ̀ ẹ sọ fún nítọ̀hún pò ti ṣàṣìṣe ó ti pa ọlọ́run ọba nírọ́ ó ti pòjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ní àwọn ìgbàgbọ́ yàtọ̀ sígbàgbọ́ mẹ́ta tá fẹ́ sọ yìí nípa ìràwọ̀ àkọ́kọ́ nú ẹ̀ ó ni pé ọlọ́run ọba ja'alaha zinatan lissamaa a gbúdọ̀ ní àdìsọ́kàn pé ìràwọ̀ tẹ rí yẹn ọlọ́run ọba fi wọ́n ṣe ọ̀ṣọ́ fún sánmà ọba fi wọ́n pọ́n sánmà fi àwọn ìràwọ̀ ṣọ̀ṣọ́ àkọ́kọ́ níta gbúdọ̀ nílọ́kàn nípa ìràwọ̀ ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pe wàrújú mẹ́lì ọlọ́run ọba ṣe àwọn ìràwọ̀ yẹn ní tó fi máa ń lẹ́kọ̀ọ́ máwọn àlìjànú táwọn àlìjànú bá lọ jí ọ̀rọ̀ gbọ́ ní sánmà ìràwọ̀ yẹn gangan kọ́ ni ó máa ń já torí pé ràwọ̀ kan ṣoṣo mi ń bẹ tó bá já gbogbo ilé ayé yìí ò lè gbà á shehab àwọn bíi kí nǹkan kí náà máa yọ kí nǹkan ó máa yọ jáde lára nǹkan ọlọ́run wá pè ní ìràwọ̀ nítorí pé ṣèhábù yẹn jú sí òun látara àràwọ̀ ni kí nìyẹn ó ti máa jáde kì í ṣe pé ràwọ̀ gangan ló ń já ṣùgbọ́n àwọn iná ti ń jáde lára àràwọ̀ yẹn tọ́lọ́wọ́n bá ń fi wọ́n lé àwọn ẹ̀mí èṣù tán bá ń gbé sánmà tán fẹ́ jí ọ̀rọ̀ gbọ́ nínú àwọn ìdí tọ́lọ́wọ́n bá torí ẹ̀ dá ìràwọ̀ nìyẹn tá a sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wàyá tàdí bí á wàyú tàdá bì á fi dhulmati albarri walbahar a máa fi ìràwọ̀ a máa fi wọ́n mọ̀nà tá a bá ń bẹ nínú òkun yálà lórí ilẹ̀ ni àbí nínú omi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́lọ́run ọba sọ fún wa nínú alukur'an pé iṣẹ́ tíra wọ́ ṣe ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni ìmọ̀ kó ti pọ́ lọ́wọ́ bá fi sọ̀sọ́ sí sánmà kágbà abẹ́ àbí kágbà wípé ọlọ́wọ́ bá lò ó láti lè máa fi sọ̀kò máwọn ẹ̀mí èṣù tá bá fẹ́ gun sánmà ẹlẹ́ẹ̀kẹta ni pé téèyàn bá ń rìn nínú ọ̀gànjọ́ òru tó mọ̀nà téèyàn bá gbójú òkè tó bá ríra ó fi mọ ibi tó gbà kọjá lánàá ẹni tó bá wá ládìí sọ́kàn wípé òun awòràwọ̀ lòun òun máa ń wo ìràwọ̀ láti lè ìràwọ̀ láti lè sọ bọ́jọ́ ọ̀la ẹnìkan ó ṣe rí yóò dáa ni àbí kò ní dáa ni àfáà ni fàkọ́dé àtọ́ à ẹnìyẹn ti ṣàṣìṣe ìtọ́lọ́wọ́ bọ̀ sọ lòun sọ nínú alukur'an látòkè délẹ̀ ọlọ́wọ́ bọ̀ sọ pé òun dá ìràwọ̀ láti lè máa fi wá àyànmẹ́yàn ọlọ́wọ́ bọ̀ sọ pé òun dá ìràwọ̀ láti lè jẹ́ pé ẹbí tọ́rọ̀ rẹ dé jẹ́ ká lọ wò ràwọ̀ rẹ ìràwọ̀ wo ló mú àfáà ní gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti ṣìnà torí pé ntọ́lọ́wọ́ ọba ọba dẹ́dà sọ ni wípé òun ọlọ́wọ́ ọba wa huwa alladhi ja'ala lakumun nujuma litahtadu biha. wa huwa alladhi ọlọ́run ọba yìí lọ́ba tó dá àwọn ìràwọ̀ kẹ́ẹ̀bá lè máa tara àwọn ìràwọ̀ yìí mọ̀nà. bẹ́ẹ̀ bá ń bẹ nínú òkùnkùn biribiri nígbà tẹ́ bá ń bẹ lórí ilẹ̀ tẹ́ ẹ mọ ibi tẹ́ yà sí tẹ́ bá wo ìràwọ̀ ẹ tara rẹ̀ mọ̀nà pé ibi tá a gbà lánàá rè ìràwọ̀ yìí la nígbà tá a kọjá. wọ́n ní fáwọn sọ́ọ́ ọlọ́run bá ní àwọn ọlọ́run a ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ a ti ṣe ìfọ́síwẹ́wẹ́ tó fẹ́ni tó bá fẹ́ mọ̀nà ọlọ́run bá ní àlàyé yìí ó ti tó fẹ́ni tó bá nílẹ̀ akáyì kọ́dífà sọ́lìnàl àyàt ọlọ́run bá láwọ̀ ọlọ́run a ti ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ àwọn àmì àwọ̀ ọlọ́run a ti ṣàlàyé ẹ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá nìkan ṣe gbogbo ẹnikẹ́ni tí kìí bá ṣaláì mọ̀ kan gbogbo ẹnikẹ́ni tó bá dá ọlọ́wọ́n bá tó dá mọ́ ọlọ́wọ́n bá lálàyé tá ṣe yìí ó ti tó fún wọn. wàhùwà lẹ́bi àṣà kún mi náà sí wàá. ọlọ́run ọba tó dá wa ó tún tẹ̀síwájú ó ń sọ àwọn ìdẹ̀ra rẹ̀ lérí wa ó jẹ́ kó yé wa wípé òun lòun dá òṣùpá òun lòun dá oòrùn fún wa òun lòun tún dá àwọn ìràwọ̀ ìdí tó ń torí ẹ̀dá wọn ó sọ ìdí tó ń torí ẹ̀dá oòrùn àtòṣùpá ó sọ ọ́ ìlànà ọba bisọ láyé kan nù Qur'an ọlọ́run ọba ní la tasjudu lè shams wala lil qamar wasjudu lillahi ọlọ́run ọba ní ẹ má forí kalẹ̀ fóòrùn ẹ̀dá ọlọ́run lòrùn ṣe ọlọ́run ọba dá ọ̀run ni ẹ má forí kalẹ̀ fóṣùpá ẹ̀dá ọlọ́run ọba lòṣùpá ṣe ẹ forí kalẹ̀ fẹ́ni tó dá gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run forí kalẹ̀ fún ọlọ́run bá wá ń sọ fún wa nínú àyà tá ń tú ọ lọ wọ́wọ́ lẹ́dí. ọlọ́run ọba ní ṣe bó wọn ọlọ́run òun ló ń da yín àyìnṣá àkún àyíkàlákọ̀kún ọlọ́run ọba lọ́ba tó da yín min wàhídà láti bí ẹ̀mí kan ṣoṣo èyí tí ṣe baba ńlá wa ànábì Adam. Mm -hmm gbogbo ẹ̀yà tá a rí káyà sí ó jẹ́ funfun ni ó jẹ́ pupa ni ó jẹ́ dúdú ni gbogbo yín pátá látara Adam òǹlẹ̀ ti wá ọlọ́wọ́n bá ní walladhi ansha'akum min nafsin wahidatin. walladhi ansha'akum min nafsin wahidatin. ọlọ́wọ́n bá ní òun lòún dá yín ọlọ́run ọba sọ lásọ fọwọ́ gbáyà látijọ́ tọ́lọ́run ọba ti ń sọ ààrẹ nìkan tó dìde tó náà wá fọwọ́ gbáyà pé òun náà òun dẹ̀dà bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ ó padà lọ síbi àwọn èèyàn kan lénìí tẹ́ ẹ bá ní ọlọ́run dẹ̀dà àwọn náà sọ pé àwọn náà ti ń dẹ̀dà àwọn náà ń clone àwọn lè dẹ̀dà àwọn ó mú nǹkan ọkùnrin àti nǹkan obìnrin àwọn àpapọ̀ àbí káwọn ó mú àwọn nǹkan ara ẹranko káwọn wá papọ̀ kẹranko wá tibẹ̀ jáde wọn ní àwọn náà ẹ̀dá kan nìyẹn bọ́lọ̀ ń ṣe ń dá ti àwọn náà dá táwọn jama ká tó lọ bẹ̀ yẹn ẹbí wọn léèrè ní tí wọ́n mú lára ọkùnrin ní tí wọ́n mú lára obìnrin ntí wọ́n mú lára akọ ntí wọ́n mú lára obo sáwọn ni wọ́n ní gbàtọ́ lọ́hún fẹ́ dẹ́dá tiẹ̀ níbo lòun ti mú ọlọ́run ò mú gbogbo ohun tó fẹ́ lò láti dẹ́dá kò mú níbi kankan òun ló dá nǹkan yẹn ṣùgbọ́n àwọn èèbó níbi tí wọ́n ba délé ni àwọn náà gbé ìròrí cloney wọ́n gbé wáyé wípé yìí ń bẹ̀ ni wípé àwọn lè dá ọ̀dọ́ àgùntàn wọ́n ṣe yẹn wọ́n wà successful wọ́n ní sọ́tán ọlọ́run ló ń dágùntàn ta ló délé báyìí àwọn làwọn dálé àwọn yọ nǹkan lára akọ lára abo àwọn pò ó papọ̀ àwọn gbé sínú bò àwọn wá ń kíyèsí ní láàbù wọ́n ń kíyèsí wọ́n wá ń yí padà láti bí àtọ̀ ó ń di ẹ̀jẹ̀ kíkí ó kó lẹ́dẹ̀ kíkí ó ń di bá ṣe ẹran ó wá ń di eegun ó wá padà di ọ̀dọ́ àgùntàn bó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ń bẹ lórí ọ̀dọ́ àgùntàn láwọn ṣe ọ̀hún náà ṣùgbọ́n in tó kéré jù tá a fi lè mọ̀ pọ́lọ́wọ́n bá lọ́ba alágbára ni ẹbí wọ́n léèrè ṣé èyí tí wọ́n mú lára akọ àtabo sáwọn ni wọ́n manufacture rẹ̀ ní láàbù ṣebí ń tọ́lọ̀wọ́n bá fi ibẹ̀ náà ni wọ́n mú ẹ̀yin ò ṣe dá ti yín ìdí nìyẹn tọ́lọ̀wọ́n bá fi ń sọ lásọ̀fọwọ́ gbáyà ibi dájájú òun ọlọ́run ó wà lẹ́dí à ń ṣa àkún ọlọ́run ọba ní òun ọlọ́run ló ń dá yín min nafsin wahida látara ẹ̀mí kan ṣoṣo náà ló ń ti dá yín ọlọ́run tún sọ bá mi láàyè mi nínú alukur'an ìyẹn bẹ́ẹ̀ ní súrátù nìsa áyà àkọ́kọ́ ń bẹ́ẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم اللهم بني يا أيها الناس يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة يا أيها الناس اعبدوا ربكم الذي يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم اللهم بني مكتب بوين يقطع اتقوا ربكم ẹ bẹ̀rù Ọlọ́run ọba yín wahida ọlọ́run ọba yìí ó dá gbogbo yín láti ibi ẹ̀mí kan ṣoṣo náà láti dá gbogbo yín wa ja'ala minha zawjaha ẹ̀mí kan ṣoṣo ọ̀hún ó náà ni bàbá ńlá wa Adam alayhi salatu wa salam wa khalaqa minha zawjaha ọlọ́run wá fa ìyàwó rẹ̀ yọ látara rẹ̀ ìyẹn ni Hawa látara Adam àti Hawa وبث منهما رجالا كثيرا ونساء ọlọ́wọ́n bá la wá mú jáde látara Hawa àtara Ádámà ọmọkùnrin tó pọ̀ amújáde látara wọn ọmọbìnrin tó pọ̀ amúwọ̀njáde látara Ádámà àti Hawa. واتقوا الله الذي ní ẹjẹ́ lọ páyà ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ọba tó ṣe wípé bọ́rọ̀ bá dojúrú láàrin ara yín ọlọ́run ọba yẹn lè fi máa bẹ̀rẹ̀ yín ẹ bẹ̀rù ọlọ́run ọba náà pé mo fi ọlọ́run bẹ̀ ọ́ ọlọ́run ní ẹran tí ọlọ́run ọba lòpin lè fi máa bẹ̀rẹ̀ yín wal arham ẹ sì bẹ̀rù kókun ẹbí kó má tọwọ́ yín já. inna Allaha kana alaykum raqiba. torí pé ọlọ́run ọba tó dá yín kò fìgbà kan mọ̀mọ́ kíyèsí yín ọlọ́run ọba wo ti kó wa wá ń ṣe ó ń kíyèsí wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní dájúdájú anabi ní inna hadhihi dunya hulwa khudra anabi ní ilé ayé ilé ayé dùn ó sì tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ kò síbẹ̀ ṣe nílé ayé le tó kẹ́nìkan wá ní òun fẹ́ kó mbẹ́ fa inna Allah mustakhlifakum fiha dẹ́dájú ọlọ́run ọba ó fẹ́ nìkọ̀ọ̀kan yín ta kókó àyè kọ̀ọ̀kan níbi tó fi yín sí ó fi bàbá ta kókó ìdílé ẹ̀ ó fi lè mọ́mù ta kókó àwọn màmúùm tó ń ó fọba ta kókó òlù ó fi gọ́vnà ta kókó state ìbílẹ̀ ó fi president ó fi ta kókó gbogbo orílẹ̀-èdè ààyè kọ̀ọ̀kan lọ́lọ́run wá fẹ́ nìkọ̀ọ̀kan wá ta kókó ọ̀gá lẹ́nu iṣẹ́ ọlọ́run ọba fi ọ́ ta kókó ibi iṣẹ́ yẹn ó káwọn èèyàn kan sí ọ lábẹ́ ọlọ́run ọba náà ọlọ́run ọba àwa la ṣe yín bẹ́ẹ̀ nínú ọlọ́run wa ń wo bẹ́ẹ̀nì kọ̀ọ̀kan yóò ṣe máa ṣe láyè tá a fi ń ìdí nìtọ́lọ́run ọba pàkíyèsí wa. wípé wọ́n wà lẹ́dí ẹ̀rùn ṣáàkún min nafsin wàhídà àìṣáàkún àìkàlákọ̀kún ọlọ́run ọba yìí lọ́ba tó dá yín láti bí ẹ̀mí kan ṣoṣo oná ni ẹ̀mí Adam ìbéèrè táwa máa béèrè ni wípé sẹ́mi kan ṣoṣo náà ló ti gbogbo wa bẹ́ẹ̀ mi ń bẹ lára tèmi ló ń bẹ lára tiẹ̀ ẹ̀mí ń pọ̀ káàkiri èé ṣe tọ́lọ́wọ́n bá sọ pé látara ẹ̀mí kan ṣoṣo ìtumọ̀ rẹ̀ náà ni wípé ọ̀nà méjì làwọn àfáà fi túmọ̀ ẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà ni wípé gbogbo wa àrọ́mọdọ́mọ ádámà ọ̀nà ni gbogbo wa tá a bá tọpa gbogbo wa títí títí títí á padà lọ forí sọ ádámù anabi ní kullukum min adam wa adamu min turab gbogbo yín tá a bá tọpa gbogbo yín á tọpa yín dọ̀dọ̀ adam adam náà inú ìpẹ̀lú náà ti wá ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nígbà tí ọlọ́run ti dá adam gbogbo ẹni tí ó wáyé pátá gbogbo ẹ̀dá pátá tí ó wáyé ọlọ́run ọba ti dá gbogbo wa ó kó wa sí bàrá àti adam gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run ọba ti dá gbogbo wa ó kó wa sí bàrá di ànábì adam ìyẹn ló fà á tó fi jẹ́ pé ẹ̀mí kan ṣoṣo náà ni gbogbo wa dìrọ̀ mọ́ ẹ̀mí kan ṣoṣo ńlá bá wáyé ó náà ni ẹ̀mí bàbá ńlá wa adam gbogbo ẹ̀mí wa àfòmọ́ lẹ́mí gbogbo àwa tó kù mọ́ ẹ̀mí ti adam ìdí nìyí tó fi jẹ́ wípé ọlọ́wọ́n bá ń sọ fún wa àti funfun inú wa àti dúdú inú wa àti ẹni tó tún máa wọ̀ míì nínú ẹ̀dá ọlọ́run gbogbo wa àtàrà ádámà ń gbowó àti jáde. من نفس واحدة ọlọ́run ọba ní ẹlọ rántí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan pátá nígbà tọ́lọ́run ọba ti dẹ́ ẹ̀mí ló fi jẹ́ pé àwọn àáfàá ní nínú àwọn nǹkan tọ́lọ́run dá tí kìí kú ọ̀kan lẹ̀mí àwọn àáfàá wọ́n ya pẹ́ wọ́n ṣe fáńfà wípé tẹ́nìkan bá kú sẹ́mi ló kú ni abẹ́mi jáde lára ẹ̀ àfáwà ibn qayyim al-jawziya nínú kitab tíra àwọn tá ń pè ní ar-ruh wọ́n jẹ́ kó yé wa pẹ̀lú ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé ẹ̀mí èékú ẹ̀mí máa jáde ni ọlọ́run bá ní yasalunaka ani ruh yasalunaka ani ruh ọlọ́run nílà ànábì àwọn kan bọ̀ wọ́n máa bi ọ́ léèrè nípa kí náà ń pè ní àwọn àfáà tú lọ́nà méjì àrùn ń bẹ̀ yẹn ó lè jẹ́ mọ́lákù Jibril ó sì lè tún túmọ̀ sí ẹ̀mí wọn máa bi ọ́ léèrè pé kí ni ń jẹ́ mí náà. ọlọ́nira anábì sọ fún wọn pé n ti ń jẹ́ mi àṣẹ ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀. ọlọ́ni gbogbo àwọn tí wọ́n ń ṣèwádìí nípa ti ń jẹ́ mi ìmọ̀ tí wọ́n lè fi mọ̀ ti ń jẹ́ mi àá fún wọn gbogbo rìṣáàsì tẹ́ rí ẹsẹ̀ láyé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá kú bẹ́ẹ̀ bá la gbogbo gbáya rẹ̀ ẹ̀dọ̀ lẹ́rìí ẹ̀ sì rọ́kàn ṣùgbọ́n tí ń jẹ́mi yẹn gan kò sí ń bẹ̀ àṣẹ ọlọ́run ọba ni mọ̀ mí tọ́ba tí yóò tún ní mọ̀ mí mọ́ yóò jáde ní kí nìdí tá a fi sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadíìsì tó wáyé ó jẹ́ ká mọ̀ wípé nígbà tí màláíkà kú bá wá n tí ọ máa sọ ni pé òkúrújì jáde ìwé ẹ̀mí ajẹ́pẹ́sẹ́ ń tó kú láàánú ó jáde láwọn afáàmì sọ pé ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ jù ni pé ẹ̀mí kì í kú jáde kúrò lára torí wípé ara èyí tá a rí èèpẹ̀ lòun ìdí nìyẹn tóun fi máa ń parẹ́ mé èèpẹ̀ tán bá ti kó sínú èèpẹ̀ àmọ́ ẹ̀mí màtíríà tiẹ̀ òkè òun ò lè láfáà fi sọ wípé nínú àwọn nǹkan mẹ́jọ ọlọ́run ọba nìkan ló ní ìròyìn kò ní kú láéláé ṣùgbọ́n àwọn nǹkan kan wà ń bẹ mẹ́jọ ni wọ́n tamaniyatun okumoliba kọ́ ìyá òmù ha àwọn nǹkan mẹ́jọ kan ń bẹ ìdájọ́ pé wọn ò ní kú ó ń bẹ fún wọn ìyẹn ò sọ wọ́n dọ́lọ́hún àmọ́ wọn náà ò ní kú láéláé ó wà láàárẹ̀ ṣùgbọ́n والكرسي النار وجنة وعجب وأرواح كتلوك والقلم هو العرش alárasí ọlọ́run kò ní kú láíláí bí ó ṣe wà náà nìyẹn láti jọ́ tọ́lọ́run ọba ti dá alárasí. nǹkan àkọ́kọ́ ni alárasí wal kursiyu àga ọlá ọlọ́run láti jọ́ tọ́lọ́run ọba ti dá kò ní tán iná tọ́lọ́run ọba dá àtijọ́ tọ́lọ́run ọba ti dáná ó ń bẹ̀ẹ̀bẹ̀ báyìí iná sì ń jó lọ́wọ́ ẹnìkan kan ò tí wọ̀ ọlọ́run kó má ṣe wá lọ́mọ náà ó ń jó lọ́wọ́ iná ò ní kú láéláé torí pé tó bá pé náà lọ kú ni a jẹ́ pé ìyàwó ọmọ náà yóò padà dópin jọ kan ṣùgbọ́n lọ́rùn sọ ẹni tó ṣẹbọ pẹ̀lú ọlọ́run khalidan muhalladan fiya abada wàjánà alìjánà ọlọ́run kò ní dópin láti jọ́ tọ́lọ́run bá ti da wàájìbó nǹkan ń bẹ lára wa bá a ṣe wáyé bí èèpẹ̀ bá jẹ gbogbo egun ara wa ewu kan bẹ jẹ́ ó náà ní gẹ́gẹ́rù yorùbá máa ń pè ní gẹ́gẹ́rù egun ẹ̀yàn ibi tó parí sí nísàlẹ̀ kékeré kan náà ń pè ní ajibu zanabi anabi níbẹ̀ lẹ́ẹ̀tì máa tàbí iṣu tàbá fẹ́ gbẹ̀yìn dìde òun kò sí tí ó ṣe wà àrùwáhùn ẹ̀mí èékú náà kàdálọ́hù bẹ́ẹ̀ ni wàlá lọ́wọ́ mahfud òun ó máa bẹ ni láti jẹ́ tọ́lọ́wọ́n bá ti da gègé tọ́lọ́wọ́n bá fi kọ̀ nǹkan síbẹ̀ yóò máa bẹ bẹ́ẹ̀ ìkẹsàn-án àfọ olórin òun mú mẹ́jọ wá tá a bá wò dáadáa ó tún ju mẹ́jọ lọ bẹ́ẹ̀ mi ṣe ń wò lọ́wọ́lọ́wọ́ ń sìn èṣù náà ò ní kú èṣù ṣẹ̀tọ́n ibilis ajọ́tọ́lọ́wọ́n ọba ti da kò kú ó sì tọrọ lọ́dọ̀ ọlọ́run wípé ìrẹ́ ọlọ́run fàǹfẹ́rẹ́ ní ilẹ̀ ayé òní yóò bá a pẹ̀rẹ̀ ọlọ́run òun èṣù nígbà tó o ti bínú sóhun látara pé òun òun ta pa sófin rẹ ọlọ́run ó ní kó ń tẹríba fáádámù òun ò tẹríba òun ti gbà pé òun ti dẹni ègún ṣùgbọ́n ìrẹ ọlọ́run ọba òun fẹ́ tọrọ nǹkan lọ́hùn lára mọ́jọ́ òun ó kú bọ̀rọ̀ mọ́jọ́ òun ó kú jẹ́kẹ́mi òun ó gùn títí dìgbà tá yóò fi parẹ́ kóun mọ bẹ̀bẹ̀ ọlọ́run ọba ní innaka minal munzarin ọlọ́run láti gbà bẹ́ẹ̀ ò ní kú nítorí kó lè ráwọn ènìyàn tí ó kó wọn náà ọlọ́run kọ́ mọ́sà wà lọ́mọ lẹ́yìn èṣù látara àdí eléyìí ẹ̀mí ọlọ́run wá ń sọ fàkífà mustaqarrun wa mustaudaun àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n túmọ̀ famustaqar wa mustaudaun gbólóhùn méjèèjì yẹn wọ́n fún nítumọ̀ oríṣiríṣi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn sàábé àwọn àfúnimọ̀ tafsir nínú àwọn sàábé wọ́n tú lọ́kàn kún àfáwa abdullah bunu mas'ud ó ní ó ní túmọ̀ rẹ̀ náà ni pé fi rọ́hìmì wípé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan pátápátá ó láwọn ìpele ààyè ààyè tẹ́mí kọ̀ọ̀kan gbà kọjá ìpele kan fún mustaqarrun ó náà ni ààyè tó pẹ̀tẹ́pẹ̀rẹ̀ kan ń bẹ tọ́lọ́ máa ń fi gbogbo ẹ̀mí sí wọ́n níbo láàyè náà ó náà ni rọ́hìmì inú ilé ibi ọmọ àpòlùkẹ́ tí ń bẹ níkùnyà wa. mustaqarru àfààní òun ni wọ́n ń pè nípa mustaqarru ọlọ́run láwọn ìpele ìrìn àjò tẹ́mi rìn nígbà tá a da tó fẹ́ wáyé famustaqarru ìpele kan lásìkò tó pẹ̀tẹ́pẹ̀rẹ̀ àsìkò bí táàyè ti gbà á fi síbẹ̀ ni wọ́n fi sọ fún wa wípé tí ọmọ bá ń bẹ nínú yẹ́ ẹ̀ tá a bá bi ọmọ yẹn léèrè tó bá lè sọ̀rọ̀ ní wípé jẹ́bì kan tó ń bẹ tó tóbi jù nú ìyá yìí lọ yóò ní kò sí mọ́ torí kí ló fẹ́ ṣe tí ò ṣe tán nínú ìyá bọ́ fẹ́ wẹ̀ yóò wẹ̀ ń bẹ̀ yàgbẹ́ yóò yàgbẹ́ ń yóò tún ṣeré kiri níbẹ̀ yóò tún ṣe gbò fàájì torí pé kò rí bòmíì rí ju bẹ̀yẹn lọ bẹ́ẹ̀ bá bi léèrè yóò ní kò síbi tó tóbi tó wà yìí ṣùgbọ́n jọ́tàn bá bi sáyé ní ọ̀wà mọ̀ pé àṣẹ kò sí nǹkan kan níbi tó ti ń bọ̀ bẹ́ẹ̀ náà nígbà tá a bá tún dénú sàárè wa gbogbo ayé àsìkò tún jẹ́ nǹkan kan bá a bá tún kò wa bá a bá tún wá dinú àlìjẹ́nà kọ́lọ́n kó ṣe wá lọ́mọ àlìjẹ́nà á mọ̀ wípé ilé ayé torí pé ọlọ́run ọba sọ wípé àlìjẹ́nà wa tọ́lọ́run ó wa kọ́lọ́n gbogbo sánmà ayé lọ ìbú nìkan ṣe mọ̀ pé aka takò làákàyè wa ìyẹn mọ̀ sì possible bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe lè takò làákàyè ọmọ tí ń bẹ nínú ìyá rẹ̀ téèyàn ń sọ fún pé èèyàn mọ̀ lè rìnrìn èèyàn lè rìnrìn ijọ́ kan lórí ilẹ̀ kéèyàn mọ̀ débi tí ń lọ ọmọ yẹn kò lè yé láéláé torí pé ó ti rí i pé ibi tó fẹ̀ jù tóun wà tóun ò sì rí ibi tó fẹ̀ tó bó kiri ni torí pé kò rí bòmíì rí ọlọ́run bá wá ń nínú àwọn ìpele tẹ́mi gbà kọjá ìpele kan nígbà tó ń bẹ nínú àpòlùkẹ́ ìyá ibẹ̀ ni àwọn àfáà ń pè ní mustaqar. mustaqar wa mustawda. àfọwọ́ abdullahi ọmọ mas'ud àwọn ni mustawda ààyè tí èèyàn fi ìkan pamọ́ sí náà ń pè ní mustawda ìpè bá ń fi ibẹ̀ ń padà wá mú kúrò ń bẹ̀ tó bá yá wọ́n ní ààyè yẹn ó tún ń bẹ fẹ́mi kọ̀ọ̀kan àfáwà abdulrahman masoud wọ́n ní wà mustaudaw wọ́n lòun náà ní inú lẹ̀ tẹ́nìkọ̀ọ̀kan wa tá a wọ̀ sùn ìwọ lẹ̀ báwọn fi pamọ́ náà tí n bá ti fẹ́ gbogbo wọn dìde ń padà tún wú gbogbo wọn náà fi pe inú sàárè kó wa wa ní mustaudaw a jẹ́ pé sàárè méjì òkùnkùn méjìlá àti lò kan nínú ìyá wa. èyí gbà tá ń bẹ nínú ìyá wa ó sì mú àwòrán inú sàárè ìwọ nìkan ló wà nínú ìyá rẹ bẹ́ẹ̀ bá jẹ́ bejì ẹ ríra yín tá bá bèèrè lọ́wọ́ bejì wípé ìkejì rẹ kò mọ nìkan lórí rẹ kò mọ̀ pé nìkan wà lẹ́gbẹ̀ẹ́ òun bẹ́ẹ̀ náà ni tẹ́nìkan bá kú àwọn èèyàn méjì kú ẹ̀sìn wọn sójú kan náà wọn ò ní ríra wọn kódà wọ́n máa ń gbẹ̀gẹ́ nìkan ní mass burial bẹ́ẹ̀ gbẹ́kòtò ẹ kọ́gọ́rùn èèyàn síbẹ̀ ẹ̀rọ ìpẹ̀bù wọn ẹnìkan ò ní ríra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́n bá fi jẹ́ kó yọ wa famustaqarrun ọlọ́wọ́n bá ní bẹ́ẹ̀ bá ti mọ sàárè ṣe bí wọ́n sọ inú ìyá yín fún yín ẹ̀yin nìkan lẹ́wàá ń bẹ̀ ìpele àyè kan níbẹ̀ wa mustaudaun ẹ sì tún wá padà bọ́ sípele ẹ bá ń fi pamọ́ bẹ́ẹ̀ ń padà mú kúrò ń bẹ́ẹ̀ òun náà nínú sáré kó wa wa àfáwà abdullahi ọmọ Mas'ud onítùmọ̀ mustaudaun onítùmọ̀ rẹ̀ náà ní inú sáré inú ilẹ̀ tẹ́nìkọ̀kan wọ́n wọ̀sàn kò wá ní sí gbogbo ohun tí ń bá ń jẹ̀mí tí ò ní rékọjá àwọn agbègbè méjèèjì wọn ò bí ọ ó sì wọlé sun ẹlòmíràn wà á béèrè pé ẹni tí wọ́n sun náà ń kọ́ ẹ̀mí tí ìkókó pajẹ́ ń kọ́ tí kò ní sàárè sàárè tá ń sọ yẹn in táwa ń rò pé ń jẹ́ sàárè òun náà ni èyí tá a gbẹ́hun in ti ń jẹ́ kọ́búrú ó jù yẹn lọ in tá a gbẹ́ yẹn kọ́ lọ́lọ́ ń pè ní kọ́búrú torí pé in tá a gbẹ́ yẹn lọ́dọ̀ ọlọ ń kọ́ lọ́lọ́ wọn bá ń lò òun kọ́ akàgbẹ́ yẹn in tí ó máa ṣẹlẹ̀ sókú gan ó ju tá gbẹ́ yẹn lọ ìdí ni tó fi jẹ́ pé wọ́n rẹ́ni sí o wọn ò rẹ́ni sí gbogbo èèyàn ni ó ní kọ́búrú sàárè gbogbo ẹ̀dá ni ó ní sàárè tiẹ̀ ọ̀rẹ́ ni sí o wọn ọ̀rẹ́ ni sí o ó jóná ni omi gbé lọ ni oníkálukú ni ó ní sàárè torí pé tóníkálukú ò bá ní sàárè ìyanu sàárè ń bẹ fẹ́ni tí ìyà bá tọ́ sí ọlọ́run kó má ṣe wálẹ̀ ní ìyà ìdẹ̀ranu sàárè ń bẹ fẹ́ni tó bá sì ṣe ẹni kọ́lọ́run kó pe tiwa bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ẹni tá a bá wá ní ọjọ́ náà ni kò ní sàárè bó o ní ìyà ó ṣe tọ́ sí tó bá jẹ́ ní ìyà bó o ní ìkẹ́ ó ṣe tọ́ sí tó bá jẹ́ ní ìkẹ́ ẹlòmíì ń bẹ tó jẹ́ ní ọlọ́run tó jóná tí wọn ò rí eéwù rẹ̀ gan wọn ò rí tó bá ajẹ́pẹ́ ẹni tó bá ti bá bẹ́ẹ̀ lọ ajẹ́pẹ́ kò ní sàárè nìyẹn bó o wá nìkẹ́ nu sàárè lọ́pọ̀ jẹ́ pé ń táwọn rí là ń rò ń bá ń sọ ojú gbogbo yẹn lọ ọlọ́wọ́n bá sọ pé kò ní sẹ́mi kan famustakorun wa mustaudaun yóò máa bẹ fẹ́mi kọ̀ọ̀kan ẹ fìgbà kan wà nù sàárè nù ya yín sàárè kan nìyẹn kábàárì kan ni ìwọ nìkan ló wà ń bẹ wá máa béèrè wípé bó o lo ṣe ń jẹun ó yẹ kó o béèrè nígbà tó ń bẹ nínú ìyá rẹ tó o bá ti mọ èsì fún yẹn tó o bá lè takò yẹn ó sì dá wa lójú pé ìgbà tó máa ń bẹ nínú oúnjẹun àwọn ẹlẹ́kọ̀ọ́ jẹ́ kó yé wa wípé oúnjẹ tọ́mọ ń jẹ ìntìyà rẹ̀ bá ti jẹ ló náà ń jẹ tẹ́fọ́ bá ń wu ọmọ jẹ ọlọ́run yóò fi sẹ́mi ìyá rẹ̀ pé ẹ̀fọ́ sì ń wù mí jẹ àsìkò yẹn nìyá wọn jẹ̀fọ́ kọ́mọ ó lè rí ẹ̀fọ́ ń jẹ àwa afẹnu nígbà tá à ń bẹ nínú ìdodo wa báyìí ìwọ́hun òun là fi ń nígbà tá à nínú wa tá a bá tán bá sọ pé tẹnìkan bá ń bẹ nínú sàárè tó bá ṣe tán lọ́n gbogbo ògbádùn ni wọ́n máa gbá ń bẹ̀ kí lóde tó fi ń jiyàn pé kò lè rí bẹ́ẹ̀ tani wà fún ló jẹ́ nínú sàárè bóò ni ó ṣe wá rí bóò ni ó ṣe rí kẹ̀ bóò ló ṣe ń jẹun nígbà tó ń bẹ nínú ìyá rẹ ẹ̀rí tóbìnrin bá sáré tó bá ṣubú lulẹ̀ pẹ̀lú oyún nínú kó tó di pé nǹkan yẹn ó affect ọmọ a jẹ́ pé ṣubú yẹn ó lágbára kọ́mọ yẹn ó tó délẹ̀ ọlọ́wọ́ bó ti ṣètò omi omi yẹn ní òkọ̀ kankan lórí omi yẹn lọ́mọ yẹn ó wà nínú yẹn ọlọ́wọ́ bá kíyèsí wa ló fi pe àyè fi kọ́rọ̀ rìn mọ́ kí ọlọ́ní àyè tó gbà yín bínú ya yín ṣe mọ yẹn asílá àyè tó gbà yín gbogbo tẹ bá fẹ́ ṣe lẹ́mọ̀ rí ṣe ń bẹ̀ ẹ mà lọ ẹ mà bọ̀ ọlọ́wọ́ bá fi wá ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan àwa la dá yín famustaqarrun gbogbo yín lẹ ní ibùsọ̀kalẹ̀ àkọ́kọ́ nígbà tẹ fẹ́ wáyé o náà nínú ìyá yín a sì jẹ́ kíbi ó gbà yín wa nuqirru fil arhami ma nasha ara istiqraru nìyẹn a jẹ́ kí inú ìyá yín kó gbà yín a ṣe bẹ̀ láàyè fún yín ọlọ́run ní gbogbo yín la ṣe bẹ́ẹ̀. famustaqarrun wa mustawda. ọlọ́run ọba ní tẹ ẹ bá wá kúrò ń bẹ̀ tán bẹ́ẹ̀ bá wá lo ayé ẹni tí ó ní yóò lè lé ayé tí ó bá yóò máa bẹ nínú yín ẹni tí ó lè ayé tí ó lè lè lè lè tí ò ní bá yóò máa bẹ nínú yín ẹni tí ó bá láàárọ̀ tí ó bọ̀ mọ́ lọ́wọ́ lálẹ́ ó ń bẹ nínú yín ẹni tí ò ní rí mú láàárọ̀ tó ipá lẹ́ni ó tó rí ó ń bẹ nínú yín ẹni tí ó ṣe tọ́lọ́run láàárọ̀ tí ó takò tọ́lọ́run lálẹ́ ó ń bẹ nínú yín ẹni tí ó ṣe tọ́lọ́run láàárọ̀ tí ó ṣe tọ́lọ́run nírọ̀lẹ́ tó bá dalẹ́ tí ó takò tọ́lọ́run ẹni tí ò ní ṣe tọ́lọ́run láàárọ̀ kò ní ṣe tọ́lọ́run nírọ̀lẹ́ yóò kù sáátà kó wọlé sùn báyìí ọlọ́wọ́n bá ní kó máa ṣe tọ́lọ́run ọlọ́wọ́n bá ń tẹ bá wà lò ó bẹ́ẹ̀ lọ títí a tún wá gba ẹ̀mí yín tá a bá tún wá gbà wà mú stauda ìtumọ̀ ìstauda ó wá látara kẹ́límọ̀ wàdíà nínú èdè lárúbáwá àlùwàdíà wáò dáàl ìyáò àyìn tá ìtumọ̀ wàdíà ó náà ni pé ansẹ̀tì yìí mo fún ọ wàdíà tán bá ń kíyèsí máa bá mójútó nǹkan kan ò gbúdọ̀ ṣe ń padà gbá padà bọ́lọ̀wọ̀n bá ṣe bá ilẹ̀ sàdéhùn nu pé bá ń fi wọ́n bẹ̀ náà tí n bá ti fẹ́ ní wọ́n lò gbogbo wọn ni wọ́n jáde ilẹ̀ náà iṣẹ́ tọ́lọ̀ wá gbélé lọ́wọ́ yóò wá mójútó ló fi jẹ́ wípé ilẹ̀ ti fẹ́ tán wọn ò ríbi sìyàn sí mọ́ ẹ̀rọ níjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tó nílẹ̀ ni wọ́n mọ̀ sin wá sí bí wọ́n sin wá dọ̀la àlè ọkùpá gbogbo lẹ̀ gbogbo èèyàn kú wọ́n mọ̀ ríbi sìyàn sí ni tọ́lọ́wọ́n ọba fi jẹ́ kó yẹ wáyé pé òun gbéṣẹ́ yẹn lélẹ̀ lọ́wọ́ ni pé báwọn fi wọ́n pamọ́ dìgbà tí ń padà wá pè wọ́n ìgbà tọ́lọ́wọ́n bá wá fẹ́ padà wá ní kí wọ́n jáde kì í ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilẹ̀ gan náà ọlọ́run mi òun náà títí pé tí mo fún ọdà ìdá zúlísí láti àrùdó sílísà àlàhà ọlọ́run nígbà tá a bá mi ilẹ̀ ní ti mímì àmì jìjìjì ní ti mímì ọlọ́run ọba ní gbogbo àwọn nǹkan tó wúwo tó wúwo tó ń bẹ nínú ilẹ̀ bí àwọn tó ti kú lórí ilẹ̀ míì òkú mi wọ́n ti sin ìyàn síbi kan rí wọ́n tún ti sin ìyàn bẹ́ẹ̀ wọ́n tún ti sin ìyàn bẹ́ẹ̀ bí ìpele bí mẹ́rin bí márùn gbogbo ẹ̀ nílẹ̀ ó wù jáde níjọ́ náà. ọlọ́run ọba ní gbogbo èèyàn ni ó máa sọ níjọ́ náà àwọn tó bá ṣẹ́kù láyé wọ́n máa ní ìrọ̀lẹ́ kí ló dé ó ṣe báyìí lánàá. yọ̀ọ́ máa ń rí ọlọ́run ní ilẹ̀ wa máa sún ọmọ nìyàn ní òun jọ náà ọlọ́run ó fúnlẹ̀ lágbára láti sọ̀rọ̀ yóò ní ẹ má jẹ́ ó yà yín lẹ́nu ọlọ́run ọba ló ránṣẹ́ sí mi kí n máa ṣe bí mo ṣe ń ṣe yìí in tó fi sí mi lọ́dọ̀ ló fẹ́ gbà lẹ́nu ọlọ́run ló ránṣẹ́ sí mi. níjọ́ tó ṣe pọ́n ní kálukú bí ọlọ́ yàgò fún mi ni ẹnìkan onírẹ́ nìkan níjọ́ náà anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run yóò gbé gbogbo wa dìde nínú sàárè wa awwaluman yanṣaku tanṣaku anihul ardu ana awwaluman tanṣaku anihul ardu anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ní èmi ni ẹni àkọ́kọ́ èmi ni ẹni àkọ́kọ́ tilẹ̀ ọkọ̀ọ̀kọ̀ lanu fún níjọ́ gbẹ̀dẹ̀ alikiyama nígbà tọ́lọ́wọ́n bá ní kí gbogbo wọn jáde nínú sàárè wa ànábì ni ó kọ́kọ́ jáde nínú sàárè sallallahu alaihi wasallam ànábì lémi lẹ́nu àkọ́kọ́ tí máa kọ́ jáde ànábì ní ṣùgbọ́n nígbà tí mo bá jáde tí mo bá gbójú sókè màá wá rí ànábì Musa tó dìrọ̀ mọ́ aláràṣẹ ọlọ́run ànábì ní kò wá yé mi só ṣáájú mi dìde àbí mo ṣáájú ẹ̀ sallallahu alaihi wasallam anabi ní tí n bá ti gbójú òkè máa musa tó dìrọ̀ mọ́ aláràṣẹ ọlọ́run látara àdíyelé àwọn èèmọ̀ ń bẹ nínú alukur'an èèmọ̀ ń bẹ àwọn àṣírí ńlá tọ́lọ̀ ń tú fún wa nínú alukur'an tànàbí tú fún wa ìdí nìyẹn tó fún wa gbàdíjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọlọ́wọ́ wa máa sọ pé alami atikum nadhir ṣe bá rán òjíṣẹ́ sí yín ṣé wọn ò sọ fún yín ni abẹ́yìnlẹ̀ yín ò gbọ́ gbogbo tí ó ṣẹlẹ̀ yín ànábì sọ gbogbo ẹ̀ fún wa ọlọ́wọ́ wa gbé wa dìde ọ̀rọ̀tàn gúrúlán wọn ò gbé wa dìde ní òhu ọmọlúàbí lẹ́ni tí ò dábẹ́ gbogbo wa la dábẹ́ lọ́kùnrin láyé ṣùgbọ́n tá a bá dìde kò ní gbogbo àní dábẹ́ mọ́ awọ yẹn yóò padà bo nǹkan ọmọkùnrin wa àwọn àfáà ní kílódé tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní bẹ̀rù ní ìbẹ̀rù nǹkan ọmọ yóò sáwọlé awọ borí ẹ̀ fún ìbẹ̀rù tó bá rí níjọ náà ìyá wa Aisha radhiyallahu anha wọ́n wá ń bi ànábì léèrè pé òjíṣẹ́ ọlọ́run nígbà tó sọ pọ́kùnrin àti obìnrin òhò lọ́lọ́run ọba ògbè ògbò wa dìde wọ́n wá nílẹ̀ bó o wá ní ọkùnrin àti bó o ní ó ṣe rí ń náà a ní rẹ̀ Aisha kí ló fi jọ náà pè ẹ ní ẹnìkan ò ní ló ní kálukú tiẹ̀ ó tó látara àdìẹ eléyìí ọlọ́run ọba ní famustaudaun wamustaudaun èyí lèyí tó tẹ̀sùwọ̀n jù nínú tafsir báwọn àfọ onímọ̀ tafsir ṣe tu wípé famustaqarrun wọn lòun náà ní inú inú inú àpòlùkẹ́ wa gbogbo yín ẹ kọjá lórí àwọn ìpele ìpele ẹ̀mí kọ̀ọ̀kan ó kọjá lórí àwọn ìpele nínú àwọn ìpele famustaqarru ibi tá a ti fààyè gbà yín nínú ìyá yín ó ní mustaqarru wà mustaudahu ibi tá a padà fi yín síná kó tó di pa àwọn agbé ògbó yín dìde òun nínú lẹ̀ torí bẹ́ẹ̀ kì í ṣe pé tọmọnìyàn bá ti kú tó bá jẹ́ pé ẹni tó ṣiṣẹ́ àlìjẹ́nà ó ti ya wà àlìjẹ́nà nìyẹn rárá kì í ṣe pé ẹni tó bá ṣiṣẹ́ ẹná wọ́n ti sọ sínú náà nìyẹn rárá ọlọ́run sì ní ẹ̀dónú lẹ̀ inú lẹ̀ ìyẹn náà ń pè ní hayatul barzakhi hayatul qabr hayatu ba'dal maut ìsẹ̀mí kan lòun lọ́tọ̀ tó yàtọ̀ sísẹ̀mí ilé ayé kọ́lọ́wọ́n ọba kó sọ wa ń bẹ̀. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi kọjá ńjọ́ kan ó gba ibi sàárè méjì kan kọjá anabi wa ń sọ fáwọn sàábé anabi ni innahuma la yu'adhaban anabi láwọn tó ń bẹ nínú sàárè yìí ìkíní àti kejì wọ́n ń jìyà lọ́wọ́ báyìí àwọn sàbí wọn wòra wọn lójú anábì ní rí wọn o ẹ̀ṣẹ̀ tá a kà kún náà ń jìyà lé lórí o àwọn sàbí wọn níbo ló ṣe jẹ́ eré wa sallallahu alayhi wa sallam sọ pé ṣe rí ẹni alákọ̀ọ́kọ́ òun ó ń jìyà lórí ìwà òfófó ìwà òfófó ló ń torí ẹ̀ jìyà kí náà òun náà ni naklul kalam bayna al-ithnayn lil ifsad baynahuma kéèyàn máa gbé ọ̀rọ̀ láàrin ẹnìkan ó gbé lọ bẹ́ẹ̀ni kejì ó gbé kó lọ́dọ̀ ẹnìkan ó gbé lọ́dọ̀ ẹlòmíì pẹ̀lú àníyàn àti dàárín wọn rú arábìnrin ní tóun jìyà sínú nínú sáré arábìnrin tí ọ̀rẹ́ ni kejì láyà stansiu minal baul tóun bá fẹ́ tọ̀ tó bá fẹ́ fún sáré kì í fara balẹ̀ kítọ̀ ó dá tó bá ti tọ̀ wúrúwúrú ó tún di wọ̀ nínú ṣòkòtò òun kì í ṣàfọ̀mọ́ ara rẹ̀ kúrò níbi ẹ̀gbin ìtọ̀ tó bá ń tọ̀ lànàbí fi sọ pé kò ní jọ wá lójú nínú rìwáyà mi ànábì ní inna akthara azabil qabri minal bawl ànábì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyà kan bẹ tí ó wà inú sàárè látara àtọ̀ ni jẹ̀mọ́ àwùjọ táwa wà yìí ẹ̀rù òdìdí obìnrin mi bí ẹran yóò ṣe nàró ni yàá yóò sì tún mú aṣọ yóò tún fi pọn mọ́ ó tún lọ nìyẹn. in tó ṣe kèfèrí pọ̀ káwa mùsùlùmí ó mọ́ kọ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀rẹ́ lomi tó bá fẹ́ tọ̀ bí ìgbà téèyàn ń kun lé ni yóò àmọ́ fìtọ̀ ṣe kí gbogbo ẹ̀gbẹ́ ògiri ìtọ̀ yóò tún mọ́ ta sí ní gbogbo ara àwọn èèyàn ò lẹ́kọ̀ọ́ bá a ṣe tọ̀ bó sì ṣe mọ yẹn ó lè fa ìyanu sáré gẹ́gẹ́ anábì ṣe sọ fún wa nínú ẹgbàá wa míì pé káánà láàyè stẹtírù nínú albaul pé tó bá tún fẹ́ tọ̀ kì í bo òwò ara ẹ̀ fẹ́ tọ̀ ó lè kọjú sí yàn báyìí máa tọ̀ kò ní dáàbò bo òwò ara ẹ̀ fẹ́ tọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó kéré lójú ni ó sì lè fa ìyanu sàárè ọlọ́run kó má ṣe wá lẹ́nu ìyà ọlọ́run bá fi sọ pé wá mú staudaun á tún wá fi ààyè bá ń fi pamọ́ òun náà nínú ilẹ̀ wọn padà gbé ogbó wa lọ́bẹ̀ tó bá wa bẹ̀ bá fi pamọ́ bẹ̀ ni níta fẹ́ ṣe lórí rẹ̀ gan àsìkò títò ìyẹn wàá ní kó mọ̀mọ́ jìyà tó bá jẹ́ ní ìyà ìyẹn ò ní ọmọ mọ̀ rí kí ọlọ́run tó bá jẹ́ ní títí tálkì àmọ́ fi wá tó àwọn àáfàá wọ́n ní ẹni tó bá kú kẹ́yìn láyé yóò sì tún lo ẹgbẹ̀rún ọdún kọlọ́hún tó gbé gbogbo ẹ̀dá dìde ajẹ́pẹ́ ń tó lè kéré jù nínú sàárè ó lo one thousand years gbogbo àwọn bàbá àbátan ti wá kú yẹn wọ́n ń bẹ̀ ń bẹ̀ báyìí bó bá jẹ́ ní rí wọ́n máa rí dáadáa wọn wọ́n bá sì jẹ́ ní burú ìyá wọn máa lọ bẹ́ẹ̀ kọlọ́hún kó má ṣe wálẹ̀ níyà ọlọ́wọ́n bá ní فمستقر ومستودع فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون ọlọ́run ọba ní قد فصلنا الآيات àwọn ọlọ́run à ń ṣàlàyé fún yín àwọn àmì ọlọ́run bọ́lọ́run ṣe fẹ́ ṣe nǹkan rẹ̀ òun ló ń sọ yìí lẹ́ẹ̀fì rí i pé ń gbà míì ẹlòmíì ó kàn bọ́ síta pé ẹ bó ṣe yẹ kórì bó ṣe yẹ kórì ni ìbéèrè tá a bí ni ṣé wọ̀ lọ́lọ́ ni ṣèbọ́ lọ́n ló ní nǹkan rẹ̀ bọ́lọ̀n bá ṣe sọ láàyè kanú Qur'an ọlọ́run bá ní àlàyé alámọ̀mọ́ni khalaqa wa latiful khabir ọlọ́run ní sòwò ní mọ ẹ̀dá tó ń dá ni ṣèbó òun ló ń dá yín òun ló ń mọ̀ yín òun ló ń mọ tí ó ṣe yín láǹfààní òun ló ń mọ tó lè kópa lára bá yín ọlọ́run ọba ló dá wa òun lọ́ba tó mọ̀ wá ọlọ́run ọba ní kọ́dí fasọ́nẹ̀lì ayat àwa là ń ṣàlàyé àwọn àmì àwọn ọlọ́run ọba fún yín in tí ó máa ṣẹlẹ̀ àwọn ọlọ́run ọba là ń ṣàlàyé rẹ̀ fún yín. fún gbogbo ẹni tó bá ṣe làákàyè gbogbo ẹnikẹ́ni tọ́rọ̀ báyé yóò gbà wípé bírin àjò wa ṣe rí nìyẹn min nafsin wahida látara ẹ̀mí kan ó náà ni baba ńlá wa Adam ìgbà tó yá. ó fún ó wá mú wa ó fi wá sínú inú inú àpò bí ìyá wa ó fi wá síbẹ̀ ìpele kan nìyẹn ìpele àkọ́kọ́ à ń bẹ ní bàrá àdì Adam ìpele kan nìyẹn nígbà tó tún yá ó tún mú wa kúrò ní bàrá àdì Adam ó fi wá sí bàrá àdì bàbá wa gbogbo ohun tí ó jọ mọ́ ọkùnrin pátá Ọlọ́run ti fi sí ọkùnrin lára ọwọ́ ma gbé káàkiri bẹ́ẹ̀ ọwọ́ àmọ́ ni tí ó bá oru ẹrù yẹn lóbìnrin gbọ́dọ̀gbẹ́ bóbìnrin bá dá dúró mọ́ yẹn ọdún kò lè dábì bímọ ọkùnrin náà ò lè dábì ṣùgbọ́n yìí ara àwọn ọkùnrin ló wà tóbìnrin bá ní ẹ obìnrin ni àmọ́ iye ọdún tọkùnrin fi ń ru ọmọ kiri náà kọ́ tèbóyún kan ọmọ kan a ṣe ń rìn kọ́lọ̀ mọ́jà ajá mu. ọlọ́run ọba fi síbẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run sì ṣe tó wáá jẹ́ pé bọ́kùnrin bá súnmọ́ lẹ́ẹ̀kan ṣoṣo báyìí n ti ń já ẹ lára ọkùnrin n tó lè di ọmọ ó lé ní ẹgbẹ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ọlọ́run wà ní gbogbo yín kọ́ lẹ́wà ẹyọ kan náà la fẹ́ mú bẹ́ẹ̀ bàbá wa mú ẹyọ kan ọ̀hún ẹyọ kan yẹn ó náà ni ó padà wá lọ forí sọ ẹyin èyí tọ́lọ́n fẹ́ lò nìyẹn gbogbo ohun tó sì jáde pátá náà ló lè dọ́mọ láàfin lè a bá ń sọ̀rọ̀ nípa àfètò sọ́mọ bíbí ọlọ́run ti fètò sí látọ̀dọ̀ ẹ̀ tọ́lọ́n bá ní kí gbogbo ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ẹgbẹ̀rún ó wáyé lẹ́ẹ̀kan so ọlọ́run jẹ́ kó yọ wá pé ìpele kan nìyẹn ìpele kan nígbà tẹ́ ẹ tún wá bọ́ sára àwọn ìyá wọn. nígbà tó bá tún wá yá á tún ilẹ̀ náà padà lóyún yín ẹ padà lọ́nu ilẹ̀ náà ibẹ̀ yẹn wá ni pé ọlọ́run nítọ́ ìwọ ilẹ̀ ìwọ kọ́ ló ní sábà ń mu lọ́wọ́ tí n bá ti ṣe tán tí mo fẹ́ lò máa gbé ogun wọn dìde ọlọ́run bá fi sọ pé wa mustauda ọlọ́run bá nígbà ṣètò ìpele ìṣẹ̀mí gbogbo yín nìyẹn àtolówó ònu yín àti mẹ̀kúnnù nu yín àtẹni tó ṣètò ọlọ́nu àtẹni tí ò ṣètò ọlọ́nu kó ní kálukú ó jókòó jẹ́jẹ́ ká mọ́ ṣe gbéraga sọ́lọ́run tó dá wa ọlọ́run ọba ní kọ́dún fasolnal aya. kọ́dún fasolnal aya ti lè kọ́ omi yafqahu. ọlọ́run ní báyìí ni a ṣe ń ṣàlàyé àwọn àmì ọlọ́run ọba fún yín àwọn iṣẹ́ ọlọ́run bọ́lọ́run ṣe ṣètò rẹ̀ ọlọ́run ní à ń ṣàlàyé ẹ̀ fún yín kí di? ká má bàa láwùjáre níjọ́gbẹ́jà àlùkìyàmà ẹnìkan ò ní jàre ọlọ́run níjọ́gbẹ́jà àlùkìyàmà bó ti wulẹ̀ kọ́ mọ́ ọlọ́run bá wa sọ̀rọ̀ o bá etí wa sọ̀rọ̀ nínú alukur'an wa yóò má wa yóò ṣàkàwé gbogbo fún wa wa. قد فصلنا الآيات قد فصلنا الآيات لقوم يفقهون ọlọ́run ní báyìí la ṣe ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ àwọ ọlọ́run ọba fún yín kẹ́ ẹ bá a lè ṣe làákàyè kọ́pọ̀lọ́ yín ó bá a lè pé kọ́rọ̀ ó bá a lè yé yín. وهو الذي فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها خلوان دانية وجنات من أعناب والزيتون والرمان معنى متشابها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعم إن في ذلك لآيات لقوم يؤمنون ọlọ́run ọba وهو الذي lẹ́rí òun ọlọ́run ọba ó tún fẹ́ bá làákàyè wa sọ̀rọ̀ a rí wípé ibi tí a ti wọnú ọ̀rọ̀ ibi tí a ti wọnú ọ̀rọ̀ ó náà ní pọ́lọ́wọ́n bá ní òun ń yọ alààyè nínú òkú òun sì ń yọ òkú látara alààyè ọlọ́wọ́n bá wá ń ṣàlàyé bó ṣe ń ṣiṣẹ́ látara bóun ṣe ń ṣiṣẹ́ yẹn ọlọ́wọ́n bá fẹ́ ká tara rẹ̀ ká mọ agbára ọlọ́run èyí tó lè lò lórí ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run bá fẹ́ kó yé wa bẹ́ẹ̀ ká sì gbàgbọ́ yẹ agbára ọlọ́run lọ́lọ́run bá fi fún wa lápèjúwe nípa pé òun ló ń dá òrùn ló ń dòṣùpá òun ló ń dá ìràwọ̀ bákan náà òun ọlọ́run ọba òun ló ń dá wa látara ẹ̀mí kan ó sì sọ ìpele ìpele tẹ́nìkan kan wá rìn tẹ́nìkan ò sì lè jiyàn páàrin ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba kọjá pé kò sí irọ́ ni kò rí bẹ́ẹ̀ gbogbo wa náà la gbà wípé àwọn ìpele yẹn náà ni kó wa wá rìn ibi tó ní yóò kángun sí náà ni ó padà kángun sí ọlọ́run ọba tún wá tún fẹ́ pè wá ká tún dá ọlọ́run ọba mọ̀ látara àwọn ìdẹ̀ra tó ṣe fún wa ọlọ́run ọba ni wa huwa alladhi anzala minas samaa'i ma'a. wa huwa alladhi ọlọ́run ọba ní òun ọlọ́run òun ló ń sọ omi kalẹ̀ láti sánmà mọ́ an ayé mọ́tọ̀rọ́ ni òun ló sọ òjò kalẹ̀ láti sánmà kìí ṣe agbára ẹnìkan kìí ṣe law of evaporation kìí ṣe yẹn ọlọ́run ọba ní ń sọ ọlọ́run ọba ní sọ òjò kalẹ̀ láti sánmà ọlọ́wọ́n bá ń sọ àwọn nǹkan wọ̀nyí ó ń fi ń tì sára rẹ̀ a ṣàlàyé fún wa ní tẹ̀fsíìrì wa tó kọjá àwọn nǹkan kan ń bẹ tá a kì í kà á kún tá a bá ń sọ̀rọ̀ nípa nǹkan kan a nífi tì sọ́dọ̀ ọlọ́run ẹlòmíì lè sọ pé ẹ ṣe ẹmọ bójú ṣe máa ń rọ ẹ kìnnì kan tó bá evaporate kìnnì kan ó wàá ṣe gbá ọlọ́run ọba sọ lásọ fọwọ́ gbáyà. ó ní wà wà lẹ́dí ansala mina sama ọlọ́wọ́ bá ní òun ọlọ́run máa sọ òjò kalẹ̀ láti sánmọ̀. wà ọlọ́wọ́ bá ní tójò yìí bá wá sọ̀kalẹ̀ tán gbogbo irúgbìn pátá ni ó mu tiẹ̀ ń gbogbo irúgbìn pátá náà ni wọ́n ṣàǹfààní látara òjò tó rọ̀ irúgbìn mi ń bẹ òjò kan tó rọ̀ sí ọsàn òun náà ló rọ̀ sí ọ̀pẹ̀yìnbó òun náà ló rọ̀ sí òròǹbó tó ń tó ń kan díẹ̀díẹ̀ lẹ́nu omi kan náà ìtọ́wò sì máa yàtọ̀ ọlọ́wọ́n bá ní omi tó rọ̀ kalẹ̀ yìí òun náà ni ó ń jẹ́ ìsẹ̀mí fún gbogbo irúgbìn gbogbo irúgbìn pátá oníkálukú wọn yóò máa mú ti wọn látara omi èyí tó sọ kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run. àwọn ọba gbogbo ntẹ wá gbìn bá ti sọ gbogbo irúgbìn ni ó ma jáde gbogbo irúgbìn ni ó ma tara òjò sẹ̀mí ọlọ́run ọba la ṣe bẹ́ẹ̀ ẹ wá kíyèsí ọba ń pòwe ni. látara omi òjò tó bá rọ ẹ gbogbo òkú tí ó dàlàyé nínú àwọn irúgbìn irúgbìn mi ń bẹ tó ti jóná mọ́lẹ̀ téèyàn ti ẹ̀rọ pé lè ò lè sẹ̀mí mọ́ ó ti kú tójò bá sì rọ̀ sí màtẹ́bà débẹ̀ níjọ́ kẹta àbíjọ́ kẹrin ẹ̀bà rí tí ó tún dìde tí ó tún dìde tí ó gbogbo yín bá dòkú tán ń bá fẹ́ dìde kò fún sọba tó ṣe pé gbà tí àwọn ewéko ti dòkú tí wọ́n ti jóná tó jòrọ̀ sí wọn tí gbogbo wọn tún dìde sọba tó ṣe yẹn kò lágbára àti tún lè gbẹ̀yìn dìde wa huwa alladhi. wa huwa alladhi anzala minas samaa. ọlọ́wọ́n ọba ní tójò bá ti ṣẹ́lulẹ̀ gbogbo àwọn irúgbìn pátá ni wọ́n tara òjò náà ni wọ́n tara rẹ̀ dáláyè. fàákọ́rẹ́jì náà mi ń hu kọ́dùrà nùkúrìjù nínú habban mutarakiba. ọlọ́wọ́n ọba ní fàákọ́rẹ́jì náà mi ní hu ayémínà mọ́tọ́r látara òjò tó rọ̀ yẹn ọlọ́ni àwa máa mú jáde xadìrán àwọn ewé àwọn ewéko vegetables àwọn ewé tó tutù gbọ̀dọ́gbọ̀dọ́ tí wọ́n jẹ́ aláwọ̀ ewé gbogbo ohun tó ti gbẹ tẹ́lẹ̀ ọlọ́run ní gbogbo ọba tó máa tutù gbọ̀dọ́gbọ̀dọ́ a máa mú wọn jáde. látara àwọn nǹkan wọ̀nyí àwọn hóró yóò wá máa jáde lára wọn tí wọ́n máa gbẹ́nu léra wọn ẹwà àgbàdo hóró kan lẹ́gbìn nígbà tó bá wá wù yóò wù sírí yóò wù pàdé àgbàdo ṣùkú àgbàdo ẹ wá wo àwọn hóró yẹn bó ṣe gbẹnu léra wọn bó ṣe tò tẹ̀léra wọn ta ló tó bẹ́ẹ̀ ẹ wo arrangement wọn bẹ́ẹ̀ bá wo àgbàdo èyí tọ́lọ́n bá fẹ́ sọ lálérí ẹ̀ á sọ pé ọlọ́mọ sí kàtàlẹ̀ yìí ó nídìí tọ́lọ́n wọn bá fi ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ bá lè mọ̀ pé ó tún lè ṣe bá míì náà ọlọ́wọ́n bá fi fagbára rẹ̀ ẹni tí ò bá sí ọlọ́mọ sí kàtà ẹlòmíràn sọ pé ah, èyí tó ráìmù yẹn nìkan lọ́lọ́run lè ṣe kò tún lè ṣe ọlọ́run tún ní kó yẹn náà tún máa bẹ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá láwọn ọlọ́wọ́n bá la kò sí ń tà á lè ṣe ìyẹn ni ò yáwọn èèyàn kan léni ipò ọlọ́run dẹ́nìkan kò ní bàbá kò níyà ìyẹn sọ́dọ̀ lọ́n ọlọ́run ọ̀nà mẹ́rin lọ́lọ́run fi dẹ́dà gbogbo ẹ̀ náà ń tọ́ka pé ọba alágbára lọ́lọ́run kò sí tí ò lè ṣe ni ọlọ́ndà wa kan a ní bàbá níyà ọlọ́ndẹ nìkan kò ní bàbá ó níyà ọlọ́ndẹ nìkan kò níyà ó ní bàbá ọlọ́ndẹ nìkan kò ní bàbá kò níyà kò ju mẹ́rin lọ tọ́lọ́wọ́n bá ṣe pé mẹ́rẹ̀ẹ̀rin ẹlòmíì lè máa rò pé ọ̀nà méjì yẹn náà ni àwọn ọ̀nà míì ń kọ́ ọlọ́wọ́n bá fi gbogbo ẹ̀ fagbára rẹ̀ hàn ní àwa tá dúró yìí àwa níyà ní bàbá àṣẹ tí ẹni tí ò ní bàbá tó fi wáyé náà làwa náà fi wáyé kì í ṣe ìbálòpọ̀ láàrin bàbá àti ìyá wa ló dì wá ọlọ́run rán mọ̀lẹ́kà pé lọ fẹ́ mi sí omi yẹn tó ń bẹ nínú obìnrin yẹn lọ fẹ́ mi sí àṣẹ yẹn náà ni bó bá wù ọlọ́run lè pàṣẹ yẹn sára àgànná kọ́ mọ́ jáde ńbẹ̀ ọlọ́run fi títóbi rẹ̀ ó fi ṣe rẹ̀ ó fi hàn àwa mùsùlùmí ní òjá sọnù bó ṣe mọ mùsùlùmí sì torí ẹ̀ sọnù. So ẹ wọn sì bí wọn lànà bí sì bí wọn lànà bí ní bàbá wọn dẹ ló ń ní ìyá ẹ bẹ́ẹ̀ tí lágbájọ ò ní bàbá jẹ. jàmọ́ ọlọ́run ọba dá wa ta dúró wa ní bàbá níyà ọ̀nà kan nìyẹn ọlọ́run dá Ànábì Ìsá ọmọ Maryam òun ò ní bàbá ṣùgbọ́n níyà ọlọ́run wá dá Háwáù Éfà àlesọ kò ní bàbá ṣùgbọ́n kò níyà ádámà gangan òun ò ní bàbá ò tún níyà lẹ́yìn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn jàmọ́ kò pé márùn mọ́ ọlọ́run bá ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ká lè mọ̀ pé kò sí tóun ò lè ṣe ló fi jẹ́ pé bàtọ́ ọlọ́run ọba ní káwọn irúgbìn ọmọ jáde ọlọ́run ní adá wọn àwọn irúgbìn yẹn àwọn hóró wọn yóò wá tò tẹ̀léra wọn jìgbìnlẹ̀ àwọn ọlọ́run ọba la ṣe bẹ́ẹ̀. wàmí náà ń náà fún mi ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga gbogbo òwe tó ń pa fún wa ní ká lè mọ̀ wípé lẹ́yìn kúkú agbéyìndé ń bẹ nítọ́lọ́run fẹ́ jóyè wa nìyẹn oró àgbàdo tá a fi sínú ilẹ̀ ọlọ́run fẹ́ já mọ̀ wípé kì í sohun ní ṣiṣẹ́ ọlọ́run wà ní kó jẹrà kẹ́ ẹ bá lè mọ̀ pé òun kọ́ ni àṣẹ ọlọ́run ọba nìmí fi wù jáde iṣu tá a fi sínú ilẹ̀ ọlọ́run ní kí iṣu yẹn ó jẹrà káwa náà rí kó ti jẹrà ìmí ọba tó wá jáde nígbà tó bá wá ṣe díẹ̀ ewé àwọn àmọ́ rẹ́wé lókè bàbá ti wù ewé òun dáadáa pé ah, nǹkan kan ó ti wà ní abẹ́ bí nígbà bá wá fẹ́ lọ wu jáde jàmọ́ àwọn àtún rí odidi iṣu bọ̀kùbọ̀kù bíi mẹ́ta bíi mẹ́rin bẹ́ẹ̀ sì ni nígbà tá a fẹ́ gbin èèbù láàgbìn tọrọ kiri káyín ó yẹ kẹ dá sí ọlọ́wọ́ bá mà tọ́lọ́n bá lóun ń ṣe báyìí ó yẹ kó yẹ yín pé ó tó ṣe bẹ́ẹ̀ bọ́lọ́n bá lóun se báyìí bóun ó ṣe ṣe ní ó ti ṣe tó jọ bẹ́ẹ̀ fún yín láyé ń bì tó fi yẹ ká dán lọ́wọ́ bá ma ẹni tán ṣe wáàsí pé ẹ bọ́ ọ bá kú gbogbo tó ní ọ dà á lẹ̀ bẹ́ẹ̀ yóò bá yí ọ ṣe bọ́ ọ mọ́ sùn ẹ bọ́mọdé bá sùn tọwọ́ rẹ̀ bọ́ àgbà ńkọ́ tí ó tún mọ́ datọ́ ọlọ́run ọba jù wá lọ púpọ̀ ó fi títóbi rẹ̀ hàn fún gbogbo ẹni tó bá lọ́rọ̀ gbọ́ ọlọ́run ọba fi ní ẹ̀yin ẹwọ́ ń tẹ́gbìn òjò ló ń rọ̀ sí ọlọ́run ọba sọ láyé kanú alukur'an ọlọ́run ọba ní wàjà wà kúlù ṣẹ́yìn hayi minal ma ọlọ́run ọba ní gbogbo tí ń já láàyè pátá gbogbo tí ń jẹ́ ààyè àtàrà omi ni ọlọ́run ní gbogbo tán bá lè sọ pé àlàyé ní nǹkan yìí ọlọ́run bá ní látara omi ni ààyè yẹn ti dúró àwọn èèyàn omi ní ló dà wá gbogbo orúgbìn tán omi ni kódà irin tí ń bẹ nínú ilẹ̀ tá a bá ní ká kojú bọ̀ gan dáadáa irin tá à ń wú gbogbo àwọn nǹkan kan ló papọ̀ nínú ìsàlẹ̀ omi ni ẹrọ̀fọ̀ ni ẹrẹ̀ ni àwọn ọlọ́run padà tún sọ wọ́n papọ̀ ni wọ́n dirin process yẹn process tó lágbára ni gbogbo ẹrẹ̀ ni ló dà bẹ́ẹ̀ sì ni àpáta tẹ rí yẹn tọ́lọ́run bá fẹ́ bínú bápáta ṣe tó yẹn yóò dà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ gbóná ń sìn volcano àbí nǹkan náà ń pè ẹ́ eruption ẹ́ aláìhàn ẹ rí wípé yóò sì dà gẹ́gẹ́ bí ìgbà tẹ́kọ tẹ́kọ ń sàn yóò rí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá jẹ́ kó yẹ wá wípé kí nǹkan ó já láàyè ọwọ́ ọlọ́wọ́n ọba ló wà kí nǹkan ó jókòó ọwọ́ ọlọ́wọ́n ọba ló wà ọlọ́wọ́n ọba lòun ló ń sọ omi kalẹ̀ kó lè mọ ẹjẹ́ sábà bí yíyẹ àwọn irúgbìn tó bá wá yè wọ́n tán àwọn máa mú àwọn àwọn hóró jáde látara tó wù jáde yóò wá já abá mútarọ kìbá àwọn hóró yẹn wọ́n wá set wọ́n tò tẹ̀léra jẹ́mọ́ nítorí bá ń sọ yìí ṣe rágbàdo ọ̀rọ̀ ọlọ́run èyí ṣe pé kò rìn jìnnà jìnnà kó o tó mọ̀ tó ń sọ. So in tó súnmọ́ wa ni ó fi máa bá wa sọ̀rọ̀ ìwọ náà rágbàdo ọ̀rọ̀ ká bàbá orí ọ̀ká bàbá orí bó ṣe rí dẹ́nìkan bá ṣe nǹkan kan tó sínwìn nìjì á ah ẹni try o ṣùgbọ́n dọ́ta ti ń wà gbàdo sáàsì Allahu Akbar rí dọ́ta ti ń wà gbàdo á kàn pé nọ́mà náà ni jama ẹ wá wo àgbàdo bó ṣe rí ẹ wo ṣùkùkù àgbàdo òun tún yàtọ̀ sí bàgbàdo gẹ́gẹ́ ṣe rí látara nǹkan kan tá a fi sínú ilẹ̀ níbo ni ṣùkú ti jáde jama ọlọ́run ọba fi ń fi títóbi rẹ̀ hàn wá ká lè mọ̀ wípé òun tó ń dá wa òun lágbára kóun ó pa wá òun tún lágbára kóun tún gbé wa dìde jama tí mọ́nù bìlì yóò mìlẹ̀ áàkìrì ìgbàgbọ́ nípa pápádé ọlọ́run tó bá ti lè rinlẹ̀ nínú ẹ̀mí wa èyàn ò ní saburú láyé ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá fi ń tẹnu ma béèyàn bá ti nígbàgbọ́ nípa ọjọ́ kan yìí àti saburú àdìsòro fún yàn ìgbà tọ́lọ́wọ́n fẹ́ ròyìn àwọn mọ̀mìnì ọlọ́wọ́n bá láwọn tó ṣe wípé wábílẹ̀ àkẹrọ tí ó mi ò kè lóhùn béèyàn bá mọ̀ wípé bí n bá mọ̀ ṣe báyìí bẹ́ẹ̀ nìkan ò rí mi ọlọ́wọ́n bá rí mi anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábìíní kò ní sẹ́nìkan nínú yín níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àyàfi kọ́ bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ báyìí mingeri tọ̀rìjùmọ́n kò ní sí alágàta láàrin wa àtọ́lọ́ níjọ́ náà lóbi jẹ́ kí wà ní mẹ́ni kan fama kọ́ ọmọ ọ̀rọ̀ pèhé wà ní ha ẹn tó bá wá bẹ̀rù ìdúró ọjọ́ náà jẹ́mọ́ kéyìn ó tó gbégbèsẹ̀ èyàn ó ronú lẹ́ẹ̀mejì ìjọ kan máa ń bọ̀ tí màá dúró níwájú ọlọ́mbáyìí ọjọba ni ọjà àfáà àwọn ànábì ọlọ́run ànábì ni máa minkum min ahad ànábì o òun kò sí onitọ, anabi ni kò sẹ́ni náà àtà àwọn ànábì ọlọ. gbogbo wọn ni ó dùn níwájú ọlọ. Anabi Musa ó gba kwérì gbogbo wọn tó bá wá rí bẹ́ẹ̀ lórí àwọn kí làwọn wá yẹn bá wá yé èèyàn kéèyàn ó kan èèyàn ó ronú náà pé ah, èyí tí mo tí n bá pàdé pẹ̀lú ọlọ́run kí ni mo fẹ́ máa wí ìdíyẹn tọ́lọ́run fi ń tẹnu ọ̀rọ̀ ìgbàgbọ́ nípa àgbéǹde ó ń fi tó súnmọ́ wa ó fi ń ṣàkàwé ó fi ń ṣàpèjúwe kábà lè mọ títóbi ọlọ́run kábà lè gbà pé bọ́lọ́run ṣe wíwù náà ni ó ṣe rí èyí tó ti ṣe tó súnmọ́ wa ó fi hàn wá ohun tó ń ṣe yẹn òun lágbára àti ṣe ń tójú yẹn lọ ọlọ́run ọba ní tí àwọn irúgbìn yẹn ò bá yẹ yín ẹ̀yin lárúbáwá ṣèbẹ́yìn ní igi dàbínù anahil igi ọ̀pẹ làwa ń pè igi dàbínù bí igi ọ̀pẹ náà ló ṣe rí sọmọlọ́dọ̀ tàwọn lárúbáwá ìyìn táwa ń pè ní ẹ̀yìn táwa mú bí ọ̀pẹ dàbínù ní tiwọn àwọn olọ́pẹ ṣùgbọ́n igi dàbínù bí ọ̀pẹ yẹn gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn bí yẹn bá rí rí níbi táwa tí wàá máa ká ẹ̀yìn yẹn tí ń dèpó fáwa èso dàbínù o ni wọ́n máa ká ń bẹ̀ ọlọ́run ọba ní ọdọ ẹ̀yin lárúbáwá ẹ̀yin àti dábínù lárúbáwá wọ́n sábà nǹkan méjì wọ́n sábà nǹkan méjì púpọ̀ àkọ́kọ́ ràkúnmí ló fi jẹ́pẹ́ lọ́dọ̀ lárúbáwá orúkọ tí ràkúnmí ní lọ́dọ̀ lárúbáwá ó lé lọ́gọ́rùn bí wọ́n bá ẹsẹ̀ bímọ ràkúnmí lárúbáwá ló kọ́ tán pè é bọ́bá kóṣù méjì ó ló kọ tán pé tó yàtọ̀ síta kọ́kọ́ bírà kún mi bọ́bá ti di wípé ó ti ń tọ́mọ ọdún kan ó ló kọ yàtọ̀ sí tó bá pọ́mọ ọdún méjì wọ́n fún un ló kọ púpọ̀ torí pé wọ́n bá sábà bẹ́ẹ̀ náà ni dàbínù ó kọ tí dàbínù ń jẹ́ lọ́dọ̀ àwọn lárúbáwá ó pọ̀ tí dàbínù bá wọn kọ́ yọ tí ò tí tí ò tí dèso olókọ tán pè tó bá tún di wípé ọyọ tán olókọ tán pè tó bá wà ní tútù tí ò tí ì ṣe é jẹ olóko tó ń pè tó bá di pé ó ṣe é jẹ olóko tó ń pè tó bá di pé wọ́n ó wá gbẹ irú ilé tá à ń jẹ yìí ìyẹn náà ń pè ní tamuru tamuru ni wọ́n ń pè yẹn ìyẹn làwa mọ̀ tó bá ní dàbínù ọ̀ ní dàbínù dàbínù yìí tá a wá ń jẹ yìí gbogbo ẹ̀ tó bá lọ mọ́ kàrí èmi ò fẹ́ rí èyí tá a jẹ tá a kọ́ yóò ti pa òun ká tó rí ọ̀hún ìkòkò sí ń bẹ̀ mi bàbá yẹn lómi bá rí o ṣùgbọ́n àwọn támúrù tí máa bẹ́ẹ̀ àwọn ètò ẹ̀kọ́ bá ti fi ẹnu báyìí náà ni ó máa parẹ́ bí ẹni pé kò ní kóró báyìí ni látara àjẹ eléyìí gbogbo wọn bọ́n ṣe rí yẹn ló lórúkọ pátá ájúwà ń bẹ támúrù náà ni ọlọ́run wá fẹ́ báwọn alárúbá sọ̀rọ̀ pé gbogbo tá à ń sọ bí ò báyìí ẹja tún fi igi dàbínù ẹja fi pòwe fún yín kẹ́ bá lè mọ̀ pọ́n lọ́wọ́ ọba tó ṣẹ̀ṣẹ̀ mí yín ní ìpele ìpele ìpele ìpele lọ́lọ́run ọba ọlọ́run ọba ni wà mí náà nà kalẹ̀ mi ń tọ́lé ìhà. wà mí náà nà kalẹ̀ mi ń tọ́lé ìhà. ọlọ́run ọba ní nínú agbára ọlọ́run ọba ẹ wòye sí igi dàbínù mi ń tọ́lé ìhà nígbà tí ọ̀gọ́mọ̀ rẹ̀ bá yọ tígi dàbínù tó bá kọ́kọ́ yọ tí èso yẹn tó bá kọ́kọ́ tó bá kọ́kọ́ ń yọ fúláwà tó fẹ́ di dàbínú tọ́lẹ́rùn ni wọ́n ń pè nígbà náà tó bá kọ́ rí bíi fúláwà tó fẹ́ yọ kò tí ì dé so ọlọ́run ọba ní tó bá rí bẹ́ẹ̀ ẹ wòye sí i. ọlọ́run ọba ní lásìkò yẹn orúkọ tí tún ń jẹ́ kìnìwánù ni ṣèbó kọtẹ́yìn lárúbá ń pè nìyẹn nígbà tó bá fẹ́ yọ tó bá yọ òdòdó ẹ pè ní tọ́lẹ́rùn. tódodo yẹn bára ń panú pọ̀ díẹ̀díẹ̀ ẹ tún máa pè ní kìnìwánù ọlọ́run sì mọ̀ pé ìpele kan tó wà lódòdó ìpele kan nígbà tó di kìnìwánù bẹ́yìn náà ṣe wà nípele ìpele ìpele ni fi dín tẹ́ da yìí ọlọ́run ọba wa fi wa wípé ìgbà mi ń bẹ tó bá ti yọ tó jáde báyìí. ó lè jẹ́ ọwọ tí ọwọ́ lè ká tí ọ̀rọ̀ dọ̀dọ̀dọ̀ báyìí tẹ́ bá fẹ́ fọwọ́ ka tí ó yín pẹ́kípẹ́kí ìgbà míì bẹ a kó ga sókè kọ́wọ́ yín má ka kọ́wọ́ yín má lè dé bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá làwọn àlọ́ba la ṣe bẹ́ẹ̀ á gbẹ́ lómi nínú yín ń bẹ àárẹ̀ ńlẹ̀ á lómi ìlẹ́nu gíga á ومن أنفسهم ومما لا يعلمون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ọlọ́run ọba ní tító fún ọlọ́run bí ṣe ń ṣẹlẹ̀ láàrin ìran èèyàn bẹ́ẹ̀ náà ní ń ṣẹlẹ̀ ní ìṣẹ̀mí àwọn ẹranko ìṣẹ̀mí àwọn irúgbìn bọ́lọ́run ṣe dákọ tó dábo lọ́dọ̀ ẹ̀yìn èèyàn lakọ abó ń bẹ lára àwọn rúgbìn lakọ abó ń bẹ lára àwọn ẹranko lakọ abó ń bẹ wa mi mọ láàyà ọlọ́láwọ̀ nǹkan mi ń bẹ tẹ̀ tiẹ̀ mọ̀ kó lakọ lábo ó sì ní bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ lọ wòye bí àwọn ìmí ń bẹ bẹ́ẹ̀ bá gbìn nǹkan ìmí ń bẹ ẹ rí i pé òun ó ga dáadáa ìmí ń bẹ yọ ọ̀ràn mọ́lẹ̀ gbogbo ẹ̀ kò sì í ṣe ajílẹ̀ ni ò dún bọ́lọ̀ ń ṣe fẹ́ kó wọn rí nìyẹn gbogbo pẹ̀lú tẹ́ rí ẹ ṣe bí ó ṣe rí nìyẹn ọlọ́wọ́n bá láwọn ọlọ́wọ́n bá la ṣe bẹ́ẹ̀ àṣà àwọn èso dàbínú kan tó bá ti rárá ń yọ ọ́ bọ̀ ìmí ó ga ìmí sì ń bẹ yóò wà lárọ̀ọ́wọ́tó èèyàn lè máa lọ kéèyàn ó fọwọ́ já kúrò ń bẹ̀ ọlọ́wọ́n bá ló ṣe bẹ́ẹ̀. ọlọ́run ní kì í ṣèso dàbínú nìkan lè so tá a lè fi ṣàpèjúwe fún yín ṣẹ̀bẹ́ ẹ̀ tó máa ń ní ọgbà oko èso ìnábì èso inab inab inab náà la máa ń pè àwọn iléèbó ń pè ní grapes èso kórókóró báyìí ní máa rí àní níbí ṣùgbọ́n wọ́n máa ta àwọn yíbo tó máa ta ápù yẹn wọ́n fi sínú òkè funfun báyìí one thousand naira ni o ike kékeré báyìí nítorí pa àní ọlọ́wọ́n bá ní ẹ tún lọ wòye sí ọgbà oko èso inab wà zaitun ọlọ́wọ́ bá ní oko zaitun ń kọ́ àwọn èso kan ní jẹ́ zaitun bá àti ẹ̀mọ zaitun asámọ epo zaitun olive oil zaitun olive èso zaitun ó ní wọ́n ń pè èso kan ní ọlọ́wọ́ bá ní ẹ̀wòye só náà warumman ẹtún lọ wo èso rumman àwọn bàbá wa wọn máa pè ní èso ẹ̀mí. E bó tilẹ̀ jẹ́ pé kìí sòun ni ṣùgbọ́n tó súnmọ́ra wọn náà fi túra wọn èso zaitun àti rumman ọlọ́ni ẹ lọ yé sí dáadáa bẹ́yàn bá wá bọ́ sí abala àǹfààní ìwòsàn tó ń bẹ lára zaitun tá a fi parí Ramadan a lè sọ àǹfààní òun tán bọ́lọ́wọ́n bá ṣe ṣe èso zaitun epo zaitun ni ẹ jẹ́ máa epo tí ń bẹ lára èso zaitun bóbìnrin bá ń rọbí kódà a bá ń sọ pé ibi tó dé ọyẹ ẹgbẹ́ lọ sí tíátà wọn fẹ́ sọ operation ọ̀run tó bá mú ṣe túnú dáadáa ká tó gbé wọlé yóò bí ọmọ yẹn láì pa nǹkan kan pọ̀ mọ́ ẹ ṣáàjì ọmọ mú ṣe túnú bẹ́ẹ̀ yẹn bá mú májèlé jàmá ọlọ́run kó sọ wà ń bẹ̀ ẹni ó mọ mú ṣe túnú tó bá ló ti tó ẹ mọ̀jẹ̀ ó dàdúró tó bá mú agolo kẹtí ó mọ mú tó bá yá yóò bì yóò bì gbogbo nǹkan yẹn yóò bì dálẹ̀ ọlọ́run ló ti ṣe ìtúnu bẹ́ẹ̀ kẹ́míkà kankan ò papọ̀ mọ́ ọlọ́run bá ní àwọn nǹkan wọ̀nyí ẹ wòye sí bó la ṣe bójú kan náà ló ń rọ̀ sísẹ ìtún warumán ẹtúnwé èso rumán ọlọ́run bá tó wá fẹ́ jóyè wa wípé èso rumán àti zaitunu tẹ́rí yẹn mùsítàbí wọ́n jọra wọn ṣùgbọ́n títọ́wò wọn ò papọ̀ bẹ́ẹ̀ bá ń wò lọ́ọ̀kan ẹ rò pé kankan ni zaitunu àti rumán ni. ọlọ́ni mushtabi àrùn kí wá sí yẹn nìkan àwọn èso kan ń bẹ nírìísí wọn ó jọra wọn léwé orí wọn wọn ó jọra wọn ṣùgbọ́n tẹ bá tọ wò yóò yàtọ̀ síra wọn ẹ̀yìn ẹja wo mángòrò wọ́n tún ń pe èso kan ní èyàn sábà rí mọ́ náà ẹ̀yin ó fẹ́ máa rò pé bíi ni ṣùgbọ́n tó bá jẹ́ ìtọ́wò rẹ̀ ó yàtọ̀ sí ti mángòrò ọlọ́wọ́n bá ní mushtabi hàn àwọn nǹkan kan bẹ wọ́n ó jọra wọn wọ́n ó jọra wọn ní rírí báyìí ṣùgbọ́n ní títọ́wò ó yàtọ̀ síra wọn ọmọ àmà ọmọ ó jẹ́ mùmìnì gbogbo fi pòwe fún wa e si jọ Baba kẹfìrí kẹlẹ́ wà áyọ̀ má fò ń wé <laughs> má fò ń wé bàbá kẹfìrí ẹ jọra yín pọ̀ mustabihan àwọn èso yẹn wọn jọra wọn ṣùgbọ́n títọ́wò wọn ò ní jọra wọn ìyẹn túmọ̀ pé pé a bí ọmọ wọn jẹ́ bèjì ọjọ́ kan náà la bí wọn ìyẹn ò ní kí kádàrá wọn gbogbo àwọn ìtumọ̀ ọlọ́run fẹ́ kó yé wa ń bẹ̀ kí jẹ́ pé máa jèso lásán ẹlòmíì bó ṣe bẹ́ẹ̀ sí ni apu rè òròǹbó rè ẹni rè léyìí bó ṣe rí yẹn wáàsí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ apu jẹ́ wo bó ṣe rí lẹ́nu ọsàn mú wo bó ṣe rí lẹ́nu tún wá wọ àgbálù òun tún wá dàbí gọ́ọ̀mù bí ẹni pé gọ́ọ̀mù ń bẹ̀ bẹ́ẹ̀ omi kan náà sì ni gbogbo ẹ̀ ọlọ́wọ́n bá ní tẹ́ ẹ̀ bá wá ma tító bí ọlọ ẹ ti bẹ̀ yẹn náà mọ bọ́lọ̀ bá ṣe tó ọba tó ṣe gbogbo nǹkan yẹn tó bá lóun fẹ́ ṣe mẹ́wàá lórí yín ṣe kò lè ṣe ni látara àdé eléyìí ọlọ́run ọba ní mushtabihan wa ghayra mustashabihin. mushtabihan wa ghayra mustashabihin. ọlọ́run ní mísì ń bẹ wọn ò tiẹ̀ ní jọra wọn ní rírí wọn ò sì ní jọra wọn nítọ́wò àwa náà la tún dá wọn bẹ́ẹ̀. òkúrò ìyá sáré ìdá márùn-ún ọyẹ àyè. ọlọ́run ọba ní ẹ̀yin ọmọ nìyàn ọyẹ́ ẹ máa wo èso dàbínù igi dàbínù ọlọ́run bá ní ẹ wòye sí dáadáa gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe ní ká wòye sí ràkúnmí náà ọlọ́run bá ní afalá yansuru náà yìí lálẹ́ ebèrè káyọ̀ bá ọlọ́run níṣẹ́ wòye sí ràkúnmí ni bọ́lọ́run bá ṣe dá kẹ́ ẹ ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run ẹ wòye sígi dàbínù jama èso dàbínù kan bẹ anábìíní bẹ́ẹ̀ bá jẹ méje rẹ̀ ọjẹ méje èso yẹn lénìí ó tún dọ̀la ọjẹ méje rẹ ọjẹ fúnjọ méje bọ́n bá sàṣìyàn kò lè ràn yàn wọ́n ń pe támúrù yẹn ní ajiwa Madina ni wọ́n ń tàn kánò bẹ́ẹ̀ yẹn bá gbogbo ẹni tí sàṣìyàn ni kó lọ ṣe jẹ méje jẹ méje bẹ́ẹ̀ èso ajiwa dàbínú ni ọlọ́run ọba ní ẹ sí ẹ dàbínú. bí dàbínú ṣe wá rí jẹ̀mọ́ ẹ̀ wọ̀lá èso ni èyàn ó sì jẹ èyàn òyò wọ́n bá gbóúnjẹ fún ọ lòun ti yó dàbínú ọkàn mọ̀mẹ̀sì ni tí ó sì yíwọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ wo igi dàbínú yẹn bá ṣe ṣe ẹ wá mọ̀ wo tán bá wá fẹ́ gbin dàbínú ọ̀nà àrà ọ̀tọ̀ ni wọ́n tó wá mọ̀ fi gbìn bọ́ọ̀ bá gbin lọ́nà àrà ọ̀tọ̀ yẹn kò ní ṣèso ọlọ́wọ́n bá ní wọ́n ń ọlọ́run ní ẹwòye sèso tó ń jáde látara igi dàbínú èso dàbínú gangan ẹwò dáadáa nígbà téso yẹn bá bẹ̀rẹ̀ sí ní ń so ẹwò bí ṣe ń so bí òdòdó ní ọ̀kọ́ mú jáde tó bá yá panu pọ̀ tó ẹnu rẹ̀ ó máa dì papọ̀ ẹ bá wá jẹ dàbínú bí ẹni pé wọ́n àti ṣúgà sí bó ọlọ́ni ẹ wòye sí dáadáa nígbà tó bá ń so bọ̀ àti nígbà tó bá gbó ìgbà tẹ́sò yẹn bá gbó tó tó jẹ ẹ wòye sí èso dàbínú èyí tó bá ti gbó tó wà ní tútù bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ìmọ̀ ń ra yẹn lẹ́nu báyìí òun tún wá ṣiṣẹ́ ju gbígbẹ tá ń jẹ yẹn lọ òun lànà bí fi máa sínú kì í ṣe gbígbẹ yìí ṣùgbọ́n táwọn bá rà dán àmọ́ àbí kí ni àìṣẹ́ bọ́ látara àdí eléyìí àìrí tútù yẹn ló jẹ́ a máa lo gbígbẹ wàyá ní rìn nígbà téso dábìnú bá gbó ọlọ́run bá ní ẹ̀wù yìí sí dáadáa ẹ̀wù kẹ́ ẹ ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run. ìnàbí ẹni tọ́lọ́run wá fi parí ẹ̀ ó náà ní gbogbo tá à ń sọ síwájú ọlọ́run ní àyà ni àmì ni. òun pòwe fún yín ni ẹrunú sí àmì ni ìnàfí dáálíkì ọlọ́wọ́n bá ìnàfí èyí tá ń sọ fún yìí tẹ́ báwo dáadáa ẹ̀rí pé ń bẹ̀ǹbẹ̀ là àyà tí àwọn àmì ọba ó kúnnú ẹ̀ fún gbogbo àwọn èèyàn tán gbọ́ ọba gbọ́ tán mọ̀ ọba ló dá wọn wọn èso wọn ẹ̀mọ́ wọ́n àtàrà àwọn nǹkan tí ó lẹ́mi bí òkúta bí òkè bí odò wọ́n àtàrà ẹ̀ mọ́ lọ́wọ́ jẹ̀mọ́ bẹ́yẹn bá lọ síbi omi òkun tó wá dúró tó ń wò lọ títí títí títí ẹ̀rọ ọlọ́run sì báyìí ẹ wá bá ah, ṣé kò lópin ni yọ wá dà gẹ́gẹ́ bí ìgbà tí òun àti sánmà jọjọ lọ fẹnu kọra wọn ẹ wá ògbà akéèyàn ah, máa bu omi síbi kan náà ní ó ṣe kò tó báyìí ìtọ́ wa ń bẹ lókè yẹn lórí alagbalúgbú ẹ̀dá ọlọ́run bẹ nínú ẹ̀ nísàlẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí jàmọ́ ọlọ́run ọba jù wá lọ púpọ̀ ó tóbi jù wá lọ púpọ̀ ó bù háyà jù wá lọ púpọ̀ ó tayọ ẹni tá a gbọ́dọ̀ má gbọ́dọ̀ sí lẹ́nu jàmọ́ ọlọ́run ọba adúpẹ́ ọ̀nà tó fi mọ̀ wáyé torí tá a bá mọ̀ náà ìranù láàmú ṣe àwa bẹ̀rẹ̀ wọn bá kọ́mọ́sẹ̀ ìfẹsẹ̀ wa rinlẹ̀ lérí ẹ̀ ọlọ́mọdé kára padà sí ibú kẹ́límọ́ta ní ìkọ́fẹ́ ìfọ́ta ní. ميزاني حبيبة إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. Àlàó àgbà ìbéèrè sí a ti ní èrè ó pọ̀ a bá lè dáhùn bẹ́ẹ̀ ni á dáhùn á sọ àwọn yòókù di ọ̀la inṣáàlá. Ah, àkọ́kọ́ tàwáfù kùdùm tàwáfù téèyàn bá kọ́kọ́ dé téèyàn bá wọ maka wọ́n ní mẹ́ta àkọ́kọ́ kọkùnrin ó pọ̀ sẹ̀sẹ̀ ṣùgbọ́n àwọn tí èèyàn bá lọ wọ́n sàdẹnu bọ̀rẹ́ wọ́n ní àkọ́kọ́ náà jẹ́ kí n tá a fẹ́ ṣe kó yé wa ẹnìkan ọba sọ pé èwo lòun pọ̀ sẹ̀sẹ̀ èwo ló dé wọn èmúyàn lẹ̀ bí wọn bá pọ̀ sẹ̀sẹ̀ ẹ̀yin ẹ̀ máa pọ̀sẹ̀sẹ̀ ìwọ pọ̀sẹ̀sẹ̀ ń tiẹ̀ ṣùgbọ́n gbà mí ń bẹ ẹni tó ṣe wípé kò mọ kò mọ nǹkan kan tó bá lọ pọ̀sẹ̀sẹ̀ tí o bá rí àwọn tí <laughs> yóò ìmọ̀ alágbára díẹ̀ o torí yóò dúró báyìí ò ní lè lọ mọ́ àwọn dà ò ní rí wọn mọ́ so ó lè jẹ́ pé torí rísì yẹn má pọ̀sẹ̀sẹ̀ o ọba pọ̀sẹ̀sẹ̀ tó bá lọ sọnù àrí <laughs> ọmọ so pípọ̀ sẹ̀sẹ̀ yẹn nínú àwọn àdáàbù ni kìí sí nínú orígun tó bá rí ṣe òfin dáa ni bí ò bá rí ṣe tó bá yẹ kó dé pé tó ń bá ní kó ń ṣe òun ọ sọnù kọ́ mọ̀ ṣe o so ti yé torí pé kọ́ sọnù yẹn ń tójú rẹ̀ ó rí so ṣùgbọ́n ó dáa púpọ̀ ká mọ̀ wà pẹ̀lú àwọn tọrọ yé tẹ́pọ̀ wà pẹ̀lú ẹnìkan tọrọ yé rè pé mọ̀ wọ̀rí mo mọ̀ lé bá àríyàn mọ́ bàbá pàdé tàwa fún wa àwa náà lọ bá wọn lóòtẹ́ẹ̀lì àmọ́lé so ìmọ̀ ẹ̀dá kéèyàn sọ rẹ̀ mẹ́ni tí ojú rẹ̀ ti dá síbẹ̀ dáadáa ó ti wà báyìí kéèyàn ó lè rí gbogbo àwọn iṣẹ́ yẹn kéèyàn ó lè rí ṣe ṣùgbọ́n téèyàn bá wá rí ṣe báyìí náà kò bá nǹkan kan jẹ nínú tàwáfọ̀ rẹ̀ torí pé nínú àwọn mustahabat àbí àwọn àdáàbò wallahu a'lam. bákan náà duawu sanawi bàbá kan fàyè lẹ̀ ẹja máa ṣèrántí rẹ̀ ká máa ṣàdúrà lọ́dọọdún kò èyí tí súnà sọ tí o bá bá jọ fi làákà ìwò á rí i pé ó lóore jù yín lọ bàbá rẹ kì í sọdọọdún lọ ẹkọ ọmọ rántí ẹ ṣàdúrà fún tí súnà sọ nìyẹn jẹmọ tá a bá dákọ anabi sallallahu alayhi wa sallam kí lásọ sallallahu alayhi wa sallam bó o bá ń sọ bàbá dákọ àwọn àfáàn àwọn sàbí kí lásọ rọdù aláàánú bá a sá kọ àwọn tábìlì àbáwọn àfáà kan rahimahullah bó ṣe yẹ kó o máa sọ tó o bá dákọ bàbá tó bí ọlọmọ náà tí o sì láyé gbẹtọ ẹ lọ́dún tó kọ nígbà tí bàbá ọlọ́run bá kẹ́ wọn sí wọn o gbúdọ̀ fi kún báwọn ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run sí wọn kó o ti jẹ́ kínní yẹn o ti program sórí ahọ́n rẹ gbogbo àtọ̀rọ̀ bá ti kan bàbá rẹ tí o sì láyé mọ́ ìyá rẹ tí o sì láyé mọ́ kádùá yẹn o máa tẹ̀lé ntí súnà sọ nìyẹn ṣùgbọ́n káwá rẹ pẹ́tọ̀ ó dẹ̀ yẹn ọdún kan gbogbo àwọn àsìkò tó kù ṣé kò ní ìdí àdúrà ni so kọ́lọ́wọ́n la gbọ́dọ̀ mọ̀ sàdúrà fún àwọn òkú wa gbogbo ìgbà níṣẹ́jú ìṣẹ́jú gbogbo ìgbà tá a bá ti rántí wọn torí pé nǹkan tó kù tí wọ́n bùkátà sí òun náà làdúrà yìí kò sí ní tá a lè ṣe ń bẹ̀ wọn ò lè kírun mọ́ wọn ò lè ṣe nǹkan kódà anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ kó yé wa wípé wàlúwàládù sọ́ọ́lẹ̀ yẹ̀dẹ̀ rọ̀là nínú àdúrà tí wọ́n bòkù ọmọ rẹ tó bá filẹ̀ ti ń ṣàdúrà fún fún bàbá àbáwọn òbí ẹ̀ kọ́lọ́n kí ó já lọ́mọ rẹ lẹ́wọ̀n. Ah, bákan náà asibẹ́fẹ́lẹ́ náà tó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá kan payọ̀ lọ téèyàn bá fẹ́ ṣàdúà fún yàn ìwọ́n tó lọ fẹ́ ké kùránù fún yàn pé kí ládàá kùránù ń kọ́ bá ẹni o náà tó ń balabala ló ń kà torí pé ọ̀fẹ́ parí ẹ̀fẹ́ parí ẹ̀ tó láti rí pé àwọn tí wọ́n há kùránì fún wọ́n fún ogun wọn ní tútù two hundred naira ẹgbà wọn ò fóun ní pé àwọn ah, náà gbá ẹgbà láti gbà lọ́wọ́ kọ sámọ̀ jẹ́ kí kan parí ẹ̀ sórí tiẹ̀ <laughs> ìwọ́n náà sì ti parí tiẹ̀ mìíràn náà <laughs> ọ̀dà wọn ẹ̀yin owó abẹ́ gẹ́gẹ́ lẹ́ẹ̀kejì ní tó fẹ́ ṣe tó kọ́kọ́ bíìlì pé tọ̀ ẹ̀mú wa o ládàá bẹ̀ náà ló ti owó tó ti gbà ń tẹ̀yàn ti gbowó ẹ̀ èyí tún ṣe ìdáhùn rẹ̀ mọ́ èyí tún fèyí ṣe tàwásùlù mọ́ sọlọ́wọ́ jẹ́ pé àwọn nǹkan tó wọ́pọ̀ ń bẹ́ẹ̀ kọ́lọ́wọ́ la tóbi rẹ̀ kí kó ṣàánú wa kò sígbà téèyàn lè máa tọrọ àdúrà ó pè é gbogbo tí ẹ̀sìn fẹ́ gan náà nìyẹn torí pọ̀ pọ̀lọpọ̀ ọlọ́dọọdún dé yìí oríṣiríṣi fìtínà míì ni ó padà ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ kódà àwọn míì tún lè sọ́dọọdún míì gbà ẹ̀ níwálé ọdún ni ọdún wo ọdún ọdọọdún táwọn ẹ̀rẹ́ ti kíní yóò tún di ẹ̀sìn mi tó bẹ̀rẹ̀ kọ́sọ̀ àánú wa bákan náà gígé ṣòkòtò èmi ìfẹ́ kéèyàn máa sọ báwọn ìtumọ̀ ẹ̀ ni pé òun kì í ṣe gígé bó o ṣe rán ni gba irú súnà kí ó ẹ kí ó tofe ọmọ ọmọ ara bẹ́ẹ̀ ni kì í ṣe kó tofe <laughs> ti yé súnà alaihi wa wa ìtànàbí fẹ́ jẹ́ kó yé wa ń bẹ̀ ni wípé ìtẹríba kéèyàn máa ń ní gbéraga nínú tí máa ń bí gbéraga sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dáwọn bí ọba nǹkan tẹ́lẹ̀mí bá ń bọ̀ àwọn tí wọ́n máa bá ká sọ̀bọ̀ lẹ́yìn wọ́n lè tó mẹ́ta máa bá gbogbo ẹ̀ wọ́n máa wọlé a máa gbìn gbéraga sẹ́mi yẹn lóbi gbogbo àwọn súnà yẹn fún àǹfààní ara wa òun lànà sọ̀rọ̀ sálàm fi sọ àwọn ọ̀rọ̀ tó le ó pọ̀ lérí ẹ̀ tànàbí sọ kọ́dà ànábì sọ pé ẹlòmíì ọwọ́ náà nítorí máa wọ aṣọ ńlẹ̀ ní tìgbéraga kò dẹ̀ sí ní tànàbí fi sọ bẹ́ẹ̀ ànábì kulẹ̀ ti sọ fún wa wípé la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu habbatin min kibrin ànábì ní kò ní wà àlìjẹ́nà ẹni tí òun di wọn ọmọ náà gún ìgbéraga kékeré báyìí tó bá wà lẹ́mìí ànábì ní kò ní wà àlìjẹ́nà so gbogbo ẹlòmíì tó bá bọ́ sókòtò ẹrẹ̀ tí èèyàn gbọ̀n lẹ́ẹ̀bẹ̀ ó tó mọ kòkò ìtìjà àwọn ẹlòmíì bá ń fọ lórí ọba lè wẹ̀ ah, àfọlọ́n ló lè sàánù lànàbì bá aṣọ ànàbì ni tó o bá fẹ́ ṣe jẹ́ o dúró lójúgun bó o bá rí pé o ṣe kí ni jẹ́ o dúró lórí kókósẹ̀ ẹsẹ̀ rẹ̀ ìyún náà ah, yóò bá bọ̀ wọ́n ni mo máa ń gẹ̀ mo máa ṣe òpin gígẹ̀ fìlà níbo ni ìgbẹ́ ìgbẹ́jú ni tó bá ti di kó ti bọ ojú èyí ò ṣe fìlà mọ́ intanẹ́ẹ̀tì sọ òun ni nọ́mà kẹ̀m̀bẹ̀lá bátàwọn baba ńlá baba wa ń lò ẹsẹ̀ ó sì firi láti rìn ẹsẹ̀ ó firi ẹlòmíì ibi títí lọ sòkòtò rẹ̀ lọ́kọ́ ẹsẹ̀ báyìí tọ́dọ̀ ìyàdílẹ̀ sọ̀tànẹ́ẹ̀tì sọ àǹfààní tó pọ̀ ó wà ń bẹ̀ ṣùgbọ́n ìyẹn ò tó ká fi máa ṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin àwa mùsùlùmí pé àfáwọn mi ò lè kírun lẹ́yìn ẹ̀rí pé sòkòtò rẹ̀ kò débi pé torí tó bá ti lóò kírun lẹ́yìn ẹ̀ ẹni ẹ ti di kèfèrí nìyẹn ìtumọ̀ ẹ̀ nìyẹn tó bá lóò kírun lẹ́yìn ẹ̀ nìkan ẹ jẹ́ ká gbọ́ yé ìtumọ̀ ẹ̀ ni pé o ti gbà pé kèfèrí lẹ́ni yẹn anábì ní tó bá wà pẹ́ nìkan ní kèfèrí tí ó bá lọ jẹ́ kèfèrí lọ́dọ̀ ọlọ́run kó o tó jáde láyé òwò ló di kèfèrí o tolóbi jẹ́ pé ẹni tọ́rọ̀ bá yé èèyàn máa sọ ẹnu sọ ẹnu ó lè rò pé ó rí bẹ́ẹ̀ kó má rí bẹ́ẹ̀ tó kọ́ lọ́wọ́ la tóbi rẹ̀ kí kó sọ àwọn ọlọ́run kó fi títẹ̀lé súnà ànábì kó fi rọ̀ wá lọ́rùn tá a bá ti nífẹ̀ẹ́ ànábì súnà rẹ̀ yóò rọrùn fún yàn àwọn tá a láyé ẹ bá a ṣe máa wọn ẹlòmíràn ẹ bá ń mi bíi tàlájì àgbà torí pé ó nífẹ̀ẹ́ ni ẹ bá ń ṣe kíníkan bíi ti kíníkan ó nífẹ̀ẹ́ ni ẹ ló fi ṣe bẹ́ẹ̀ àwọn bàbá wa sùmọ̀rà ọlọ́run kó bá a dáadáa fún wa tí sùmọ̀rà bá ń ṣe wáàsí ń gbà mí ẹ̀rì kìí ṣe pé ń kólò ó fi jọ bàbá àkọ́kọ́ ọjọ́ náà ni bàbá àkọ́kọ́ ọjọ́ ni máa kólò mọ́lárọ́ àṣì kìí ṣe ẹni yóò kólò ṣùgbọ́n fẹ́ ló débẹ̀ so ẹnikẹ́ni tá a bá fẹ́ràn èèyàn máa ń kọ́ sí ẹ̀ so ẹ jẹ́ ká fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam suratu tauba èyí ṣe ti bisimilayi òfin bẹ̀rẹ̀ rẹ̀ bọ́lọ̀ ń ṣe sí náà nù so ti inna hu min wa inna hu bisimilayi rahman rahim ọlọ́run fèèyàn sáàrin súra àṣebíyèrè pé èsè tó fi fíbẹ̀ ó wu ọlọ́run bọ́lọ́run ṣe ní òun fẹ́ tó nà kámọ ọ̀rọ̀ pọ̀ náà lórí ẹ̀sùn kámọ dára wa láàmú kò sí dáa fẹ́ fàyọ̀ ńbẹ bó ṣe wu ọlọ́run ló tóun bákan náà mọ̀ ń bọ̀ bákan náà tá a bá fẹ́ kà á ní fi sí bísímìlá ìṣe o tá a bá ti fẹ́ kà á sọ pé a'udhu billahi minash shaitani rrajim bara'atun minallah bá ṣe máa kà á ne fi bísímìlá yìí sí nọ́mbà tá a wà ń kí àwọn ilé kí wọ́n gbé bọ́ ọba ikọ̀ òfin ní ọ̀pọ̀ nítorí tí yẹn bá bísímìlá yìí sí wọ́n fi ń dẹ́rù bà wá ní ká má máa fi bísímìlá yìí sí ikọ̀ òfin kankan ní mú yẹn ṣùgbọ́n ọlọ́run tó sọ kalẹ̀ kò fi bísímìlá yìí sí tó ti yé bá ṣe máa ṣe nìyẹn bákan náà wọ́n ní àwọn àwọn alawiyun àwọn ilé ìbomọ́ ní àwọn alawite ẹ̀yin tẹ́ máa lọ sórí lórí íńtánẹ́ẹ̀tì tó bá ti rí alawite ó mọ̀ pé àwọn ṣíà nìyẹn àwọn ìran kan ń bẹ kì í ṣe gbogbo wọn o wọ́n pín sóríṣiríṣi wọ́n pọ̀ àwọn kan ń bẹ nu wọn tán gbà pé ọlọ́run ṣàbòsí ọlọ́run kò sọ wá ń bẹ wọ́n ní ali ló yẹ kó jẹ́ ànábì ọlọ́run kan tó wà lọ gbé fáwọn nàbí sallallahu alaihi wasallam ọlọ́run kò sọ wá ń bẹ ọ̀rọ̀ wọn àwọn míì ń bẹ nu wọn tán gbé ah ebi tó yẹn bá ń ṣe lọ́run ṣe bọ́lọ̀ náà lójú yẹn máa ń ṣe lọ́run tó bàbá tó wà lọ fìyà jẹ ni ọlọ́run ṣàbòsí nìyẹn láà àwọn ìròrí burúkú nìyẹn kò gbọdọ̀ jẹ́ ìròrí mùsùlùmí àwọn yẹn fírọ́kù dọ́ọ́là ni wọ́n tó kọ́lọ̀ kò sọ wa ń bẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ tí ò bá kùránì àti súnà wọn. wọ́n ní ìjẹ́ ṣé súnà ọ̀ràn èèyàn ní téèyàn bá fẹ́ tọ̀ kéèyàn ó bẹ̀rẹ̀ ìtọ́jú ọ̀ràn èèyàn níbi ìtọ̀ ni pé gbogbo bó ṣe tọ̀ títò ní ta sí ọ̀la tọ́ ọba wa nàró tọ̀ ń fọn bí ò ṣe ní ta sí ọ̀la ó kù sọ́wọ́ rẹ̀ tọ́ ọba rí pé kọ́ ọ bẹ̀rẹ̀ nìtọ̀ ló fi rí tọ̀ dáadáa ọ̀dà kọ bẹ̀rẹ̀ ibòmíì sì ń bẹ tọ́ bá fẹ́ tọ̀ ń bẹ̀ kọ́ ọ̀nà rò ń lo lè fi tọ̀ torí pé wọ́n ti ṣe tọ́lẹ̀tì ọ̀nà rò ní ìtọ̀ tọ́ bá lọ bẹ̀rẹ̀ ẹnu rẹ ni ó ṣe déédéé ibi ìtọ̀ tọ́ bá lọ fẹ́ lo pé àmọ́ bẹ̀rẹ̀ tọ̀ ni ẹnu rẹ ni ó ṣe déédéé kíní o so ìdí yẹn pé kò sínú ọ̀ràn yẹn pé intestine sọ ni pé sáà make sure pé bó ṣe tọ̀ tán tí ó rọ̀ ọlọ́run tí ò ní ta sí ọ lára àmọ́ nígbà míì bẹ wọ́n ń pè nǹkan kan ní àwọn mòrúà ìwà ọmọlúàbí bẹ́ẹ̀ yẹn bá dá àfa títọ́ bá múyàn délẹ̀ ní gbangba téèyàn bá ń lọ bẹ́ẹ̀ yẹn bá ń nà rótọ̀ ọ́ tàbùkù ọkọ̀ téèyàn gbélé rí ẹ̀rọ ara àfa lóòótọ́ bó ṣe tọ̀ yẹn kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ o ṣùgbọ́n kò mú mòrúà lọ́wọ́ àwọn ìmíhùn náà èèyàn máa kíyèsí ẹ máa wo fìlà facebook fìlà face cap kì í ṣe àràmù kì í ṣe àràmù èèyàn lè dé face cap ṣùgbọ́n <laughs> àbáwá adé njọ́ jimoh fẹ́ ṣe ó túbà <laughs> wọ́n wá lo face cap wá ṣe ẹ̀rọ pàwọn èèyàn ni a ah, kí ló dé <laughs> bẹ́ẹ̀ sì ni fìdáhùn èyí sàrámù èèyàn lè wà lékèèyàn fẹ́ ṣiṣẹ́ kan kó ṣe pé ọ̀fẹ́ kọ̀ọ̀rọ̀ mú ọ lójú olédè ṣùgbọ́n èèyàn wá kírun jímọ̀ ẹlòmíì sì lè wá jímọ̀ kò dé wá káwọn èèyàn má sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n wà fà so ló fi jẹ́ pé bá a ṣe ń sọ pé kì í sọ̀rọ̀ èèyàn ká bẹ̀rẹ̀ àwọn kankan bẹ tó pọ̀ èèyàn náà lé so ti abá ká kí ìsà àwọn kan kọ́lọ́n kó kó sànù wa àwọn ìjọ amadíyà àwọn àfà wọn dé kó yé wa wípé pẹ̀lú ìgbàgbọ́ wọn tí wọ́n ní àti ẹnikẹ́ni kódà kó má jàmadíyà ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ pé ànábì míì tó ń bẹ lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá ti lè sọ bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì bí léèrè pé ṣé kìí ṣe pé bóyá òun nǹkan kan ọpọlọ rẹ òun máa tó ń sọ kódà ó tún lọ ń wẹ̀rì àwọn àfáàní kẹfẹ́rì lẹ́nu yẹn kódà kó máa kírun kẹfẹ́rì ni àlè gbọdọ̀ kírun lẹ́yìn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́tálásí àmàdíyà tó wà ládùúgbò wa sá tó bá ti kọjú sí kíbílà ṣùgbọ́n ọ̀yá ṣèkámọ̀ kó o kírun fún mi rọ́ mi lè kírun lẹ́yìn ẹ̀ èèyàn gbọ́dọ̀ kírun lẹ́yìn ọ̀rọ̀ yìí tún wá pín sí méjì àwọn míì tún wá ń bẹ tó jẹ́ jàmọ́ àmọ́díyà gangan tí n tí à ń sọ yìí gan kò yẹ làwọn àfáà sọ pé akàfàrà jàmọ́ yẹn a sọ pé kèfèrí ni jàmọ́ yẹn ó lè má jẹ individual members tó wà ń bẹ lóòótọ́ pé gbólóhùn pípé yẹn kèfèrí èèyàn máa ṣọ́ra kò lè jẹ́ lómi kò jẹ́ pé torí pé bàbá rẹ̀ dàmàdíà lòun náà fi dàmàdíà tó bá bílẹ̀ pé ṣe bẹ́ẹ̀ lánàbí mi bẹ̀lẹ́ yànàbí rárá o lọ́dọ̀ tó owó bìlífo ò gbọ́dọ̀ pé ń kẹfẹ́ rí o sọlọ́ fi jẹ́ pé ọgbà àkíyèsí so kẹ́ ẹ tó conclude pé ẹni yìí o torí pé ọjà máa dé àkẹfẹ́ rí ni ọ èèyàn gbọ́ tẹnu ẹ̀ nǹkan báyìí kí ni ìgbàgbọ́ tiẹ̀ lórí ẹ̀ gbà bùlá mamadu anabi ọlọ́run o ti mọ òun tiẹ̀ nu òun kírun lẹ́yìn ṣùgbọ́n ẹni tó ọ̀ mọ ìgbàgbọ́ tiẹ̀ o lè kírun lẹ́yìn ẹ̀ àbí kó wádìí kó béèrè kí ni gbàgbọ́ ẹ̀ ṣùgbọ́n jàmọ́ yẹn lápapọ̀ jàmọ́ atún kàfírọ̀ ni ẹbí táwọn afa sọ kọ́lọ̀ kí kó dúró tí wà kó ràn wá lọ́wọ́ á dá àwọn béèrè ilé ìdúró bí àwọn kọ̀ọ̀kan tá a dá àwọn á dá àwọn ẹ̀ lọ́la insha Allah ìbéèrè klónì ìdánpè klónì àwọn ìlànà kan ni mi ò fẹ́ kẹnu bọ àwọn àlàyé púpọ̀ àwọn dókítà náà lè máa sọ yẹn ọ̀rọ̀ àwọn àfáàlì ó pín sọ́nà méjì lérí ẹ̀ àwọn kan ń bẹ tó tọ́ tó yẹ Islam ò faramọ́ àwọn kan ń bẹ tí Islam ò faramọ́ nítorí pé clone wọ́n máa ń lò nígbà míì ó lè jẹ́ fún àǹfààní ọmọnìyàn Islam faramọ́ wọ́n á sì máa lò lọ́nà àti dá fitness sílẹ̀ Islam ò faramọ́ weapons ìbọn nkankan wọn a máa lò láti lè máa fi jalè islam ọ̀farama wọn a sì tún máa lò láti fi jagun sójú ọ̀nà ọlọ́run islam ọ̀farama àwa nítorí pé àwọn kan fi ìbọn jalè ká sọ pé aráàmù ni ṣíṣe bá gbọ́dọ̀ klóni ṣe rí nìyẹn ìgbà míì ń bẹ obìnrin míì ń bẹ ọ̀kan wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ ọ̀kan náà àwọn àfáà wípé obìnrin kan ọkọ rẹ̀ fẹ́ obìnrin yóò kò bímọ ó ti tó twenty years kò lóyún wọ́n wá confam pé àfitọ́lọ́n bá kára àpé yóò bímọ ló kò lè bímọ ọkọ rẹ̀ wá lọ fẹ́ obìnrin míì obìnrin míì tọkọ rẹ̀ wá fẹ́hùn ìyẹn ti bí gbogbo ti bímọ bímọ bímọ bímọ májẹ̀mú ni wípé o ò ní bímọ fóun o ṣùgbọ́n ìyàwó òun yìí òun fẹ́ràn rẹ̀ òun ló gbòun kó bímọ fóun ṣùgbọ́n ó ṣèrànlọ́wọ́ fóun ìrànlọ́wọ́ tó ṣe náà ni wípé ẹyin tiẹ̀ àwọn ò gbà òun ó papọ̀ mọ́ àtọ̀ tòun wọn ó wàá ṣe bí wọ́n ṣe ṣe wọ́n ó gbé sínú tìyàwó ìyàwó wọn wà bí ọmọ yẹn gbogbo tí ọmọ wa máa pass through náà ni kìíní yọ torí wípé tóbìnrin yẹn ò lè fatalize ọkùnrin yẹn kò lè dọ́mọ́ ṣùgbọ́n bàtà ti gbé gbé tẹlómi tán fi síbẹ̀ ọmọ yẹn wà torí pé ilé ọmọ ń bẹ nínú tiẹ̀ náà ọmọ yẹn wá ń dàgbà ń bẹ ọlọ́mọ yẹn ti wá tó oṣù márùn báyìí nínú ìyàwó wípé ẹ̀yin àfa in tí ṣe yẹn náà ń pè ní cloning ẹ rí wípé kò yí ṣe natural way téèyàn fi súnmọ́ bẹ̀rẹ̀ wọ́n lọ gbé jáde wọ́n gbé jáde wọ́n pò pọ̀ wọ́n wá wọ́n fi bí abẹ́rẹ́ tẹ̀ sínú ilé ọmọ tiẹ̀ àwọn àfa ní ọ̀nà alákọ̀ọ́nà tí wọ́n gbà ní tí wọ́n ṣeun kò lẹ́tọ̀ọ́ kí nìdí tí ò fi lẹ́tọ̀ọ́ o ní wípé ọmọ òun nínú ṣẹ̀ríà ẹni tẹ́ ẹ lọ obìnrin tẹ́ ẹ lọ mú ẹyin tiẹ̀ ń olọ́lọ́mọ ọkàn bá bí ni ọkàn àṣìṣe olóni ọmọ torí pé nìkan ara rẹ̀ ni wọ́n mú so èyàn jẹ́jà wọ́n ní ṣùgbọ́n tó bá ṣe wípé obìn ọkùnrin yẹn àtọ̀ ọkùnrin àtọ̀ yẹn ò lágbára débi pé tó bá wọlé kó lè tètè penetrate fún rẹ̀ wọ́n wá ní ọ̀dà ẹgbà àtọ̀ ọkùnrin wọn ẹ wá ẹ fi àtọ̀ ọ̀hún síbì kan ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ tí ó fi lágbára ẹgbà tìyàwó náà ẹ pò pọ̀ ń ta tí ó fi dodidi ẹ wá tẹ̀ sínú ìyàwó òun wọ́n nìyẹn wọlé torí pọ́kọ rẹ̀ náà ló ní àtọ̀ tó ti wá báyìí ìyẹn wọlé nu ṣẹ̀ríà àwọn táwọn èbò tí wọ́n máa ń ṣe wọ́n ń pè nǹkan kan ní spam bank ẹnìkan kan lè máa lọ kọ́kàn dúró kọ́ ya bìkan pé ẹ̀lẹ́bẹ̀ ẹ̀lẹ́bẹ̀ pé mo fẹ́ donate spam mi ọ̀pọ̀ lára mo fẹ́ donate ẹ̀ fún yín wọ́n bá gbà wọ́n fi inú bò kí lorúkọ yín iṣẹ́ wo lẹ́ ń ṣe irú èèyàn wo lẹ jẹ́ ṣé professor ni wọ́n kọ́ bẹ̀ wọ́n gbé lẹ̀ bàbá tó náà ń fọ́kúta òun náà dé àtọ́ tí ẹ̀ mọ̀ pé ti professor ọ̀wọ́n ju ti bàbá fọ́kúta fọ́kúta. <laughs> àwọn èbó ọlọ́run kó sàṣàánú wọ́n lẹ̀ mọ́ wọ́n fi lẹ̀ ẹni tíyàwó rẹ̀ wá bímọ tẹ́ pé àtọ ọkùnrin yẹn kò dọ́mọ wọ́n wà á lọ èwo lẹ fẹ́ rà wọ́n wà á lé kalẹ̀ tí bàbá fọ́kùtà fọ́kùtà rè ti kìíní rè ẹ bá mú ti pòfẹ́sọ̀ wọ́n wà á tẹ ti pòfẹ́sọ̀ wọ́n tẹ̀ sí ara ìyàwó wọn lẹ́yìn àfa yẹn kọ àwọn àfa ní zina náà náà àtọ ọkùnrin ọlọ́kùnrin ọlọ́wọ́ ara ìyàwó yìí so ló fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ yẹn àwọn àfáà wọn pọ̀ sí wẹ́wẹ́ èyí tọ́tọ́ wọn sọ èyí tí ọ̀tọ̀ wọn sọ so àwọn abala èyí tó tọ́ la sọ yẹn àwọn èyí tí Islam wá takò òun ni èyí tí wọ́n máa ń dúndùn pé àwọn fẹ́ dá ẹ̀dá kankan lọ gba àtọ̀ kankan gbàkiri kan gbàkiri kan wá fi sínú bíi kan fi sínú bíi gò incubator kan wà máa develop ẹ̀ ń bẹ̀ kọ́ mọ́ gba inú kọ́ mọ́ pàṣù inú kan fi sínú engine kan incubator nígbà téèyàn ń pa adìẹ wọn kan wà fi síbẹ̀ bẹ́ẹ̀ clone náà ni àwọn adìyẹ wọn clone náà type of cloning ni incubator kan wá fi sí báyìí kan fi sí títí títí kí ni yẹn máa dàgbà kó máa dàgbà kó máa dàgbà kó máa dàgbà kó fi wá di èèyàn wọn ò tí ì rí èèyàn ṣe o ṣùgbọ́n wọ́n ti ṣe bí ọ̀dọ́ àgùntàn wọ́n ṣe ṣùgbọ́n ọ̀dọ́ àgùntàn náà bí bẹ̀nàbẹ̀nà báyìí ní wo ojú rẹ̀ ojú ti kìí yẹn kọjọ́ tàdámọ̀ tọ́lọ́hún so àwọn a a àà kọ́lẹ̀kú ka kálíkìlá ìyẹn ò lẹ́tọ̀ so ọ̀nà kan nìyẹn kún nìkan tó wá ń bẹ tí wọ́n sọ àwọn amọ̀bẹ́yà wọn ti rí yẹn ṣe ìyẹn tí wọ́n bá rí ṣe Islam gbà wọlé ẹnìkan ìjáde bí ìjà fẹ́m wọn bá gbé e létí ṣé ẹ mọ̀ pé títẹ rí yẹn nígbà tí ti ń bẹ nínú àwọn cells kan ló papọ̀ ló di etí àwọn cells kan xalayá ló di etí wọ́n wá get àwọn cells yẹn wọ́n develop tó bá ti filẹ̀ cells yóò di etí etí yẹn ni wọ́n wà bẹ́ẹ̀ ni yẹn fi síbẹ̀ tí wọ́n bá rí yẹn ṣe bẹ́ẹ̀ Islam gba àwọn olè kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n mi màbáyá wọ́n ti rí ṣe ẹ̀hìn sẹ́ni lọ́lọ́tọ̀ ẹ̀yìn o kí nìrí tá a ó ní wípé ọ̀kan lójú ogun sàábé kan wọ́n gé mú lẹ́yìn anabi sọlá sọlá lójú ogun igi mú rẹ bọ́lẹ̀ anabi ní kò máa bọ̀ anabi wá lọ mú nǹkan bíi góòlù báyìí anabi wá sí bí a mọ̀ wọ́n fi mọ́ símú ẹ̀ wọ́n bá a síbẹ̀ anabi ní máa gbé lọ báwọn náà láti lè má jì ká lè ń gbàgbá gbogbo ẹ̀ tó ṣe toforo àlébù ni ṣùgbọ́n wọn ah onímù góòlù yóò tún di kí ni o <laughs> ó tún di ó tún di yìí so ìlú yẹn tó jẹ́ pé ìgbàláyé wà fún plastic surgery ẹni tó gé lápá ẹlẹ́bàásí plastic ọwọ́ òfìsì Islam faraba so ìdẹ́ ìfowópamọ́ máa fi plastic ṣe yẹn tẹ́ ẹ bá lè lo àwọn cells kan tó lè fọ́ọ̀mù etí etí gangan ṣe láìsí pé wọ́n lọ́rẹ́ tẹ́ nìkankan ó ní bó ń ṣe pò papọ̀ torí pé nínú gbàtà wà nú àwọn sẹ́ẹ̀lì kan ló lọ dojú àwọn kan ló detí wọ́n gé tiẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tán bá yẹ kó wọ́n rí yẹn ṣe ó wọlé so ọ̀rọ̀ clone nìyẹn ní ṣókí àlàyé pọ̀ lórí ẹ̀ àwọn àfáàsì ti kọ tíra pọ̀ lórí ẹ̀ kódà mọ́júmọ́ òfíkì táwọn àfáà alimọ́júmọ́ òfíkì mọ̀kọ́rọ̀ wọn lórí ẹ̀ òun làwọn nǹkan tá a ṣàlàyé àgbáríjọ àwọn àfáà lágbàáyé nípa ọ̀rọ̀ clone àwọn nǹkan tí wọ́n sọ ọ nìyẹn clone yẹn èèbó ni èdè lárúbáwá rẹ̀ tí kéwù rẹ̀ wọ́n ń pè ní àtẹ̀lẹ́kẹ́ òsínà àtẹ̀lẹ̀kéhù àsìnàáyì òní òní wọ́n pè so inṣàlá àádá dúró ń bí so kọ́lọ́wọ́n bá kí dúró ti wà kí ó sọ wá ju wà lára. ok ok ẹyin. ọmọ ìsá tí wọ́n wà ní babilóni bí a ojú ọlọ́lẹ̀ náwà tó lè lò pé ẹ̀dẹ̀ bá kúrò lára ó sì máa function tó àti rí dọ́kúmẹ́ntì pé èèyàn kan dorí ìtújú ẹ̀ pé kóun bá kú wọ́n fi ojú yẹn sí ibi tí wọ́n fi ojú pamọ́ sí wọ́n kú yàn fún èèyàn tó wá kú lójú yẹn nígbà tí ẹ tó ní eye problem wọ́n wá fún ní ojú yẹn wọ́n fi ojú yẹn ríran kí ni àti Islam kọ sí yẹn wọ́n fún ní ojú ẹni tó ti lọ ìyá kan ló dolóò dodo fún. níṣà tọ́wọ́ àdọ̀lá àwọn sọ̀rọ̀ ìyẹn wọlé ìmùsọ̀lẹ́ ìsìlá kéde ìrìn méjìlá ní ìkan ló ń ṣiṣẹ́ ìkejì dúró kù níjọ́ tí ààyè bá ti ṣẹlẹ̀ sí kan ìkejì ọgbà ṣẹlẹ̀ òtún tó yọ lọ bí ìgbàkan ọ̀gá sì ṣe ẹyọkan náà ló lò tó fi dá ìyá yìí ẹlòmíì wá sọ pé méjèèjì tẹ nìkan ti ní problem ìjà àlè yọ kan nínú tiwa ká fún ìṣẹ̀lẹ̀ àdébẹ̀ àlè yọ ká alábìnrin má ti tapá àmì kan wà fún àfa ọkọ̀ yẹn ṣùgbọ́n kìlì má jẹun méjì má jẹun alákọ̀ọ́ òwúrọ̀ lówó ó ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tó máa ń ṣe visa lọ́sùn tó máa ń kẹ́lò lọ ìlú èbó tó bá ti lọ kíndìnrín rẹ̀ náà lóyún wọ́n yọ owó náà fi gbé ọ lọ kíndìnrín rẹ̀ wọ́n ta kò sí kò sí tí ó sì ọ wọ́n ti yọ kán bẹ̀rẹ̀ nàkọ́ láì wọ́n ti yọ kán bẹ̀rẹ̀ àbúrò ta ẹ tó bá fẹ́ donate yóò tẹ̀ ní tẹ̀ free ó ti yé. èyí tẹ́ ẹ sọ ẹ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀